الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول ربنا عز وجل في كتابه العزيز في الآية الرابعة والخمسين من سورة الأنعام أعوذ بالله من الشيطان الرجيم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم ọlọ́run bá wa nínú àyà yìí àyà kẹrìnlélẹ́ní àádọ́ta nínú Suratul An'am. ó sì ń pa anabi sallallahu alaihi wasallam láṣẹ yàtọ̀ sí àṣẹ alákọ̀ọ́kọ́ ilé ìtutù kọ́kọ́ síwájú nínú ọgọ́ta àbí níbi tí ọlọ́run ti kọ̀ fún ànábì sallallahu alaihi wa sallam láti lé àwọn ẹni tó ń jẹ́ mẹ́kúnnù nínú àwọn sàhábà rẹ̀ àwọn tó jẹ́ pé gbogbo ògbà wọ́n máa bẹ láyìíká ànábì sallallahu alaihi wa sallam láti gbọ́ òfin ọlọ́run ìlànà ànábì sallallahu alaihi wa sallam torí ikún lè bá a máa fi ṣe wá o torí ikún lè bá a máa fi ṣiṣẹ́ àwọn wọ̀nyí báyìí ọlọ́run ní ká nàbí ọmọ lé wọn dànù nítorí pé ìṣirò ànábì òsì lọ́dọ̀ ìṣirò sẹ́ẹ̀tì wọn náà ṣèṣì lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam kò sì sí bó ṣe lérò wọn tó ní di ọ̀kan nínú àwọn alábòsí. ọlọ́run bá wọn ń kọ́ ànábì sallallahu alaihi wa sallam lẹ́kọ̀ọ́ mi nípa àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó ti gbà fọ́lọ́yìn àmọ́ tí wọ́n jẹ́ tálákà tí wọ́n yẹ aláìní àwọn wọ̀nyí ọlọ́run kọ́ ànábì sallallahu alaihi ọlọ́run kọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ irú bí ó ṣe máa ń ṣe fi àwọn èèyàn wọ̀nyí nígbà tí wọ́n bá wá sọ́dọ̀ rẹ̀ àwọn sàábé tí wọ́n ti gbà wọ́n gbà fọlọ́ tí wọ́n ti ń tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam irú wa wò lànà bí wọ́n tí wọ́n bá wà bá a ọlọ́ni wa idha ja'aka alladhina yu'minuna bi ayatina faqul salamun alaykum tí àwọn ẹni tí wọ́n gba àwọn àyà àwọn ọlọ́run ọba gbọ́ ìyẹn al-Qur'an àti ní tàfi ràn wá nàbì sallallahu alaihi wa sallam ṣàgbà ńlá ayé táwọn ẹni tó gbàgbọ́ bá wà bọ̀ ọ́. torí pé àti ikú ọ̀gbọ́dọ̀ lé wọn ọ̀gbọ́dọ̀ lé wọn ọ̀gbọ́dọ̀ lé wọn ó túmọ̀ sí pé bí wọ́n ti ń ṣe máa wá bọ̀ wọn iye máa wá bọ̀ tí wọ́n bá wá bọ̀ gẹ́gẹ́ bá ti sọ pé ọ̀gbọ́dọ̀ lé wọn àwọn wọn yẹn ìròyìn wọn ni pé yu'minuna bi ayatina yu'minuna bi ayatillah al-munazzal. المنزلة على محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní ìgbàgbọ́ sáwọn ayé ọlọ́run eléyìí tó sọ̀kalẹ̀ fánàbí sallallahu alaihi wasallam tí wọ́n bá lé wọn ó sì ń tẹ̀lé àṣẹ yìí òun náà nìyẹn. فقل سلام عليكم ما سلام سوى بسلام عليكم ọlọlọ́n kọ́ máa bá yín ọlọlọ́n kọ́ máa bá yín tọ́ba ẹni tá a lè àní sálámà sí ẹni tá a sì fẹ́ lé tọ́ba sálámà sí wa àní dáhùn ṣùgbọ́n ká sálámà sí i àmì ipá àfẹ́ lé ni kì í wá ṣe pé nígbà táwọn bá sálámà sí ọ ìwọ sọ pé wa alaikum salam tí wọn bá sálámà sí ọ kọ sọ pé wa alaikum salam rárá ìwọ la ní kọ kọ́kọ́ máa sálámà sí ọ àmì wípé lílé ò lè tọ́ sẹ́yìn láéláé nìyẹn sẹ́ni tó wá báyàn lọ ẹ̀kọ́ sálámà ní abẹ́ni tó wá bá lọ ẹ̀kọ́ sálámà sẹ́ni tó wá bá síbẹ̀ ní tí wọ́n bá lọ ẹ̀kọ́ kọ́kọ́ sálámà sí wọn pẹ̀tọ̀ sálámà alẹ́kùn o so ọlọ́run á ní ìwọ nìkan kọ́kọ́ sálámà sí wọn kó lè gba àmàdí àmì ńlá lórí wípé lílé ọ̀tọ́ sáwọn eléyìí láéláé torí ẹni tá a kọ́kọ́ sálámà sí ọ̀dà bíi ẹni tá a dáhùn sálámà rẹ̀ ẹni tá a kọ́kọ́ sálámà sí ó túmọ̀ sí wípé àyè rẹ lọ́dọ̀ wa o ọ̀gá kọjá pé ọlọ́ọ̀kọ́ sálámà sí wa ṣùgbọ́n ẹni tó kọ́ sálámù sí wa ńgbà táwa dáhùn ó lè jẹ́ pà ń bẹ̀rù kọ́mọ́dọ̀ràn sí wa lọ́rùn náà la ṣe dáhùn nítorí pé ká dáhùn sálámù rẹ̀ ńkọ́ ọ̀ràn yẹn ni kọ́mọ́dì gbèsè. ṣùgbọ́n ẹni tó kọ́ sálámù sí ó túmọ̀ sí pé ayé rẹ̀ ga púpọ̀ faqul salamun alaykum ìwọ ni kò sọ fún wa pé salamun alaykum. eléyìí òun náà ni wọ́n ní asàlámù yẹn àti asàlámù bákan náà ní tó máa wárí ọ̀la wọ́n náà ní asàlámù ọ̀la asàlámù tó ọ̀la. أمتما سلام عليكم أي سلمكم الله في دينكم وأنفسكم الله أونلاين nínú ẹ̀sìn yín yóò sì tún láàyìn lára yín kò ní jábúrò ṣe yín nínú ẹ̀sìn kẹ wá fẹsẹ̀ ńlẹ̀ kan kẹ́ẹ̀dí kẹfẹ́rí ọlọ́run níjọ jẹ ti ìtumọ̀ sálámà nù ọlọ́ọ̀lọ́wọ́n máa ọ nínú ẹ̀sìn rẹ òní òní rí àpadà sí ibú nínú àpadà sí ibú nínú ẹ̀sìn ó ti ń ṣe islam kò ṣe islam òní jẹ ti àdúrà tá à ń ṣe fúnra wa nù wọ́n fi náà lára rẹ ọlọ́run òní rí dùbúlẹ̀ àárẹ̀ àdúrà tó ń ṣe nu èèyàn tó á jọ káàárọ̀ àbí ẹ káàsán ẹkú ìyálẹ̀ ta ẹkú kàlẹ̀ fẹ́ ta àjíbí kọjọra hàn àjíbí sọ̀rọ̀ kó wọ́n lè sọ pé o lè má lè dá òun ní yorùbá lẹ̀ fẹ́ àjíbí àjí náà lórí mu. sòṣùgbọ́n nínú ẹ̀sìn Islam náà tó wá ń pè sàlẹ́mù alaykum ìtumọ̀ tó kó sínú ti pọ̀ jù ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá ọ. إيه؟ سلام عليكم اتي السلام عليكم فينك كلام وينك كلام نيبقى كيرا تبقى السلام عليكم اتي سلام عليكم سنة ستالك وقاها القرآن الناس يتوقع سيكون سلام عليكم أسددي يعني كنت أبا سلام السلام عليكم wàá dá lóhùn òwò àní sọ pé wa salamun wa salam السلام السلام المذكور في تحيتك الأولى ألف اللام يا يوم مجال العهد الذكري يعني ألف اللام أنتقى سلام تو ناتي ويوم يرو لكم جتي أنا yẹn kí táwọn bá dán a sọ pé kíni wa alaykumus salam ṣùgbọ́n kò burúkú ẹni tí ọkọ sálámù aso pé kíni salamun alaykum ẹ̀rí pé nínú alukur'ani náà wal malaikatu yadkhuluna alayhim min kulli bab salamun alaykum kò sí alifu alam bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé alẹ́ sálámù sọ̀rọ̀ abẹ́ kẹ́ salamun alaykum wa hal al-amru kadhalika fi as-salah la. tó bá parí sọlá tó pé salamun alaykum salamun alaykum rárá o ń tọ́ra rẹ jẹnu sálámù ti sọlẹ ọwọ́dọ̀ nìkẹ́ni alifọ̀lá asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kíkì táwa mùsùlùmí nìyẹn tá a bá pàdé ara wa a kíra wa ní kíkì ọ̀la asalaamu alaykum àbí salamun alaykum ò lè rí bá pàdé níbo míì ọ̀dọ̀ mùsùlùmí lásán ló wà anábì sallallahu alaihi wa sallam wọ́n ti kọ́ àti abápàdé ara wa ká sálámù síra wa ẹni tó jẹ́ ọmọdé ọkọ̀ sálámù sàgbàlagbà àwọn ẹni tó pọ̀ ló ń kà wọ́n sálámù sẹ́ni tó pọ̀ jù wọ́n lọ bákan náà ẹni tó ṣe wípé ó rìn lọ ọ sálámù sẹ́ni tó jókòó. eléyìí ń bẹ lára àwọn ẹ̀kọ́ eléyìí tí sunna fi kọ́ wa asalaamu sira anabi sallallahu alaihi wasallam ó lè ní wà aljanna ṣáàjú gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ ò sì lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáàjú kẹ tó ara yín ẹ yóò àjẹ́ kí n kọ́ ara yín bí wọn sábẹ́ níbẹ̀ ó ní ẹ̀ ṣe sálámà kàlá èsì pé ẹ máa sálámà ẹ tàn ká ẹjọ pọ̀ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum ẹjọ pọ̀ fẹlẹ ìkejì wa nìyẹn kò gbogbo bí tọba wa dé láyé ò rí àfọdà àwọn mùsùlùmí ayé ọsọkalẹ̀ ọsọkalẹ̀ nípa àwọn sàábé tọ́lọ̀ ń kọ́ fanabi sallallahu alaihi wasallam láti lé wọn dànù wọn ò gbọ́dọ̀ lé wọn dànù wọn ló sì tún kọ́kọ́ máa sálámà sùn Allah tó ilé ìjẹba torí ẹ̀ lànà bí sọ pé alhamdulillahi alladhi ja'ala fi ummati man amarani an abda'ahum bis-salam fi gbogbo ẹ̀yìn fọlọ́ ọba tó mú káwọn kan máa bẹ nínú ìjọ mi.

rárá anabi sallallahu alaihi òun tún dúpẹ́ fọlọ ọba tó ṣe àwọn kan nínú ọjọ́ òun lẹni tó wà ń pò pé mi ní kọ́kọ́ ṣe kíni ní kọ́kọ́ màsálàmàsà ilé yẹn fọlọ ó máa ń lé m dànù ó sì máa ń dínà orí ibú yẹn ò sórí ibú rí ẹ bí ni sọ pé wọlé ọkọ ọmọ Ah, ọkọkọ wò pé ọ̀nbí àrẹ̀ bí ọwọ́ kọ́ máa wà mọ́ hmm, bí ọwọ́ kọ́ máa wà mọ́ nkọ́kọ́ máa kí ta ẹ pé bí ọmọ èèyàn sì máa wò ni aṣíwájú fún gbogbo ọmọ anábì adam alayhi salam torí kó lè dájú wípé àlọ́ ọ̀gbọ́dọ̀ lé wọn ọ̀gbọ́dọ̀ lé wọn náà ẹni a ọ̀rọ̀ líle ti kú lọ́rọ̀ tiẹ̀ ńgbà tí wọ́n ní ìwọ ló tún kọ́kọ́ sálámà sí wọn wọ́n di gbogbo ọ̀nà àti lérò pé yóò lè wọn láìláì lọ́dọ̀ ìmáàmù Ibn Kathir rahimahullah àwọn sọ pé faqul salamun alaykum ay fa'ajibhum idha sallamu alayka bi salamun alaykum aw ma ashbaha dhalik ìmáàmù ní àyà yìí tọ́ka sí pé tí wọ́n bá sálámà sí ọ ni wọ́n sọ pé sàlámù alaykum ṣùgbọ́n rárá báyà sí wà ní wípé ìwọ lọ́kọ̀ọ̀kọ́ máa sálámà sí pé sàlámù alaykum ó rí àìmọye sálámà wọn ti sálámà sí ọtọ́ ọ̀dáhùn ọ̀dáhùn wọ́n rú gbèsè ká wàá sánjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà torí pé kọ́ ọ̀dáhùn sálámà ọ̀ràn yẹn. masalasi assalamu alaikum ní ẹ̀ka àrò ìjọ mẹ́ta o àwọn ọmọdé a a'udhu billah ọjọ́ gbèsè nínú ìjọsìn torí ẹnu náà ọmọ tó ń bá dáhùn ụlọ yìí òun pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ di bàbá yìí sàlámù alaykum ẹ dáhùn alaykum sàlámù ẹ̀yin náà wàá máa kí mi kìkì tàṣà torí ẹ ẹnikẹ́ni tá a kí tí tí sàlámù yọ sàn ti ọ̀gbìn dà ọ̀kẹ́ yà yọ àti sàlámù àwọn fi ń san o iṣẹ́ rí rẹ ni wọ́n fi san ẹ bọ̀ tọ́ àmọ́ tí káfíìrì bá sọ pé azàlámù ti ń sin yín pé kíni wọ́n sọ pé wa alaykum onípejá o wa alaykum ọ̀tàn lànà ìṣòro bá na ní màdá. ǹjẹ́ wa alaykum ní í ṣe pẹ̀lú pé sálámà tí wọ́n ṣe wa jágara jágara kọ jágara wa alaykum náà ni ẹlẹ́ẹ̀kejì ọjà gara ọjà wa náà. alákọ̀ọ́kọ́ àwọn kan ní tí ọba ti já gaara lásọ pé wa alaykum torí àdéhì ya ńlá wa Aisha radiyallahu anha níbi tí wọ́n ti ń sọ fún wa wípé àwọn kan nínú àwọn Yahud wọ́n wá sílẹ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá ṣe ẹni sálámà wọ́n lọ ahọ́n wọn ṣàfihàn páwọn ń sálámà ṣùgbọ́n pè ní wọ́n ń sẹ́fà ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní assalamu alaykum. yẹn ni pé aburú kó máa bá yín àdánù kó jẹ́ tiyín ikú kó máa gbẹ̀yìn Aisha ni mo ti gbọ́ wọn dáadáa wọn sọ pé asẹlẹmù láàmù yẹn gbọ́dọ̀ jáde dáadáa ó ní mo ti gbọ́ wọn mo ti máa ń tí wọ́n wí èmi náà bá ní wa alaikumus salaam wa ghadiba Allahu alaykum wa la'anakum. a ah. ànábì ló tó ó ti pọ̀ jù gbogbo etí ẹwé náà kọjá tì í kọ́lọ́ tún wá bínú sí yín kó tún làánà yín ànábì ló tó ah, kí ló dé kọ̀yọ́jú sí wọn inú ilé náà ní tí ń kó fún wa o ànábì ní kí ló dé ó ní ah, ọgbọ́n tí wọ́n wí ni ànábì wa ní sọ ọgbọ́n tẹ́mi náà fi dá wọn lónìí báwọn ṣe sálámù là ànábì sọ pé kí ni wa alaikum yẹn irun tẹ́ wí o ọmọ tì í náà. Aisha wa rí i pé ò ní gbọ́ yé bà làwọn fi wá wí láwùí pé so eléyìí lápá kan nínú àwọn olùmọ̀ nínú wọn ni Al-Imam Ibn Qayyim rahimahullah wọn ní tírà kan wọn ń pè ní ahkamu ahli dhimma ìdájọ́ àwọn tí èsè mùsùlùmí tí wọn gbé lábẹ́ ìjọba mùsùlùmí báwo la máa bá wọn ṣe nu gbogbo nǹkan tírà ńlá ni tírà yẹn nínú rẹ̀ ló pé tó máa sálámà sí wa sáàdàm Ibn Qayyim ní tó máa sálámà sí wa ní sálámà tó rújú a sọ pé wa alaykum tó bá tó bá hàn dáadáa a sọ pé wa alaykum salam nítorí pé tí Ànábì sọ pé wa alaykum bẹ́ẹ̀ sálámà àwọn arújú èpè ni wọ́n ń sẹ́ ṣùgbọ́n tó máa sálámà dáadáa Ọlọ́run ní wa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha inna Allaha kana ala kulli shay'in hasiba lẹ́yìn kan bá ṣe sálámà tó bá kí yín kíkí kan ẹ̀yin náà dáhùn pẹ̀lú ètò dáa jùlọ àbí kẹ́ ẹ dá padà délé bó ṣe kí yín torí pé lórí gbogbo nǹkan lọ́nà òjì ṣèṣì rò tọ́ àwọn sọ pé ó rújú kò rújú gbogbo ẹni tí ìbá ṣe mùsùlùmí tó bá sálámà sí wa tí wàá dùn tí mùsùlùmí ní asàlámù àlèkùn kí ṣe <coughs> gbogbo ẹni tí wàá ṣe mùsùlùmí tó bá sálámà sí wa bá sì máa dá lóhùn náà ní kíni wa alaykum torí àdéhìí tó wà nù sahihayn anabi sallallahu alayhi wa sallam ni la tabda'u ahlal kitabi bis-salam ẹ ò gbọ́dọ̀ sálámà ẹ ò gbọ́dọ̀ kọ́kọ́ máa sálámà sáwọn yahudu àti nasara fa idha sallamu alaykum táwọn bá sálámà sí yín faqulu wa alaykum ẹ máa dá wọn lóhùn pé. وعليكم وهو حديث مطلق حديث yẹn wọn ò la wọn sọ pé sọmọ sálámà sí yín o ní sálámà tó rújú o ẹ sọ pé وعليكم àmọ́ tí wọ́n bá rújú o ẹ sọ pé وعليكم sọ̀rọ̀ anábì ọ̀sọ́ bẹ́ẹ̀. a sì máa yí pé eléyìí nínú òfin ṣẹ̀ríà ń tọ́ka sí pé gbogbo ọ̀nà yòówù tí wọ́n gbà sálámà sí wa ó dáa kò dáa ó clear kò clear ìdáhùn rẹ̀ ọ̀kan náà ni ó ní kíni وعليكم kí kálukú sùn ẹjọba àwọn ọwọ ni ẹ òun sì sọ aláma sí yín o kí ni sálámà kí ni jẹ sálámà kì í ṣe mùsùlùmí wa ni mo sálámà sí yín o kí ni jẹ sálámà ṣé bí irun tẹ́ ẹ̀ máa ṣe fúnra yín fúnra wa ṣé ara wa wá ni o mo rò pé ó lẹ̀ dáhùn pé ìwé sara wa dára wa kó rí bá dáhùn pé bá ní dáhùn pé lè jẹ garaje àtàṣejù oníkọ́ ọmọ sálámà sáwọn mùsùlùmí rú sí sálámà tiwọn tí wòye bá ṣe mùsùlùmí ó ti tó ẹni tí èsè mùsùlùmí kọ́ ní good morning ẹ káàárọ̀ kìnnì kan ń táṣì láìfíà kálukú ó sinmi bàmá gbogbo nǹkan míì tí ìbá ti ṣe tẹ̀ má ṣàṣejù tọ̀. ajẹ́ pé ìgbàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé òun dúpẹ́ fọlọ́run tó mú káwọn kan máa bẹ́ẹ̀ nùjọ òun tọ́lọ̀ ń ṣe lọ́rùn yà lórí òun pò nípò kọ́kọ́ máa sálámà sí wọn ajẹ́ pé ànàbì náà kọ́kọ́ máa sálámà sí wọn látọ̀dọ̀ ara rẹ̀. àwọn afáà kan sọ pé rárá o wa qul salamun alaykum máa jíṣẹ́ sálámà fún wọn látọ̀dọ̀ ọlọ́run wọn ní tùmọ̀ rẹ̀ tàbá àjọ pé kìsà ànábì lọ sálámà sí wọn ọlọ́run gan ló tún sálámà sí wọn kó lè bá a mọ̀ pé wọ́n sẹ́ni tó lélẹ̀ subhanallah wọ́n sẹ́ni tó lélẹ̀ àmì nìyẹn téèyàn máa fi gbọ́rọ̀ wọn ni kò ọlọ́run ní bá ń sálámà sẹ́nìkan àwọn à ń bó ń tì ń ṣépè fún ha olú ẹ̀ síra rẹ̀ àbí ẹ̀ síra rẹ̀ ò síra rẹ̀ ẹ̀hẹ́n Aisha radiyallahu anha ọlọ́run tó ti fa mi hàn ní pé kìí sí ìyàwó tánàbí lẹ́kọ̀ọ́ ọlọ́run gbé ga ìgbà tí màláíkà Jibrilu ọwa wọn á ní kánàbí ọbọ̀n kí Aisha ànábì wọn sọ fún Aisha pé ni òtún sálámà sí ọ ayé ga ayé ga tó eléyìí àmì ni láti fi hàn pé ẹni tí ẹni tí ń sálámà ọ̀gá ó túmọ̀ sí pé ẹni tí wọ́n ní wọ́n sálámà sí ń kọ́ òun náà gà á. ni pé jíṣẹ́ sálámà fún wọn látọ̀dọ̀ ọlọ́run eléyìí ń tọ́ka sí ọlá tí ń bẹ fáwọn sàbí wọn yìí ya aláìní aye wọn ga lọ́dọ̀ ọlọ́run aye wọn ga lọ́dọ̀ ọlọ́run ẹgbàá kan wà ó nínú Sahih al-Imam Muslim láti ọ̀dọ̀ Aarid ọmọ Amr wọ́n ní Abu Sufyan Medina àsìkò ọ wá sí ọ ọjọ́ ìgbà ọ ọjọ́ ìgbà tí ó tẹ̀lé àsìkò tí wọ́n ṣe uh, àtúnṣe láàrin àwọn ibe ya Kogun gun kọ́mẹ́sì fọdún mẹ́wàá táwọn èèyàn máa lọ kó wọn máa bọ̀ kọ́mẹ́sì pẹ nìkan lépa ẹnìkan àsìkò yẹn ni Abu Sufyan wá sí Madina láti Makka gbàtọ́ wá wá sí Madina ó Salman al òun yìí ṣe Lárúbáwá ọ̀kan nínú àwọn Farisa ó tún lọ bá ọ̀kan nínú àwọn ará róòmù ni òǹjọ òyìnbó gbogbo àwọn mùsùlùmí ni wọn sàábé ni wọn kòjó yẹ ọ ara tó sùn máa mọ̀ pé islam ti gbogbo ayé nìyẹn o látọjú ayé ànábì nìyẹn o mo rò pé yé wa salimanu èsì lárúbáwá tó ń sọ lárúbáwá lárúbáwá lọ́lọ́run ẹ̀sìn kòjó yẹ ọ salimanu èsì lárúbáwá ọ̀kan nínú àfẹ́sẹ̀n so bákan náà suhaib arumi èsì lárúbáwá òyìnbó ni ọmọ yúrò sàábé ni bákan náà Bilal alḥabashi ọ̀kan nínú àwọn Áfíríkà nù aṣojú wa àgbà aṣojú tiwa àgbà nù níwájú anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ Abu Sufyan wa bá àwọn eléyìí wọn èsì lárúbáwá wọn nafar ó tún lọ bá àwọn míì fọkọọlù wọn wá sọ yìí pé wàlláhi ma akhadat. سيوف الله من عنق عدو الله ما أخذها wọ́n والله wàláhì àwọn tọlọ́máyìn wọ́n ní àwọn sọlọ́wọ́n bá búra o àwọn adá ọlọ́run wọn ò tí ì ṣiṣẹ́ eléyìí tó yẹ kó o ṣe lọ́rùn ọ̀tọ̀ ọlọ́run dájúdájú àwọn ìdá ọlọ́run ṣẹbẹ́yìn mọ àwọn adá ọlọ́run táà fi ń jagun sójú ọ̀nà ọlọ́ wọn ò tí ì ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ lọ́rùn ọ̀tọ̀ ọlọ́run yìí ìyẹn tánu Abu Sufyan ẹni kò ti yẹ kí wọ́n pa tipẹ́ kálukú sinmi òun ló sì kù lábẹ́nu gan nínú àwọn kèfèrí Mẹ́kà tó dàgbà tí kò tí ì mú lọ ìyẹn ni pé ó ṣèrú bàbá yìí tó tún yẹ kó sẹ́kù. ó ti yẹ ká padà nù kálukú Abubakar wa gbọ́ wọn ẹnì pé la Abubakar wọn gbọ́ táwọn sábẹ́ yìí kan Abubakar wa sọ fún mi ataquluna hadha li shaykh Quraish wa sayyidihim sírú ọ̀rọ̀ tẹ́ ń sọnù sírú tọ́ ike máa sọnù tó lórí àwọn Quraish aṣíwájú wọn lẹ́yìn sọ pé ìdá ọlọ́run tí mórí ẹni ìdàgbò kò mú dánú kálukú sí mi. sírù bàbá tó yẹ kẹ ẹ máa gbọ́n ọjọ́ bẹ́ẹ̀ kò wí o àwọn pé nǹkan mi dèlànà dọ̀mìníyà ni ìpè sírù tó yẹ kẹ máa sọ sí sẹ́wọ̀n pé yòókù so àmánu ni. Abubakar wa bá Nabi sallallahu alaihi wasallam wọn Nabi ní ìròntọ́ ṣẹlẹ̀ irun táwọn sábẹ́ yẹn sọ irun tó ti wí fún wa. sẹ́ẹ̀sì fúra irú àwọn Salmanu Farisi Suhaibu Rumi Bilalul Habashi àwọn wọ̀nyẹn gan-an lọ́lọ́run sọ pé má lé wọn wà nábì ọ̀gbọ́dọ̀ lé wọn àwọn nọ́ọ̀sì lọ́lọ́run sọ pé tí wọ́n bá wá bọ́ ìwọ ni ọkọ́kọ́ sálámà sí wọn. ṣé ọ̀rọ̀ táwọn Abubakar náà sọ ní ìsìn kò ti dáràn ṣé irú àgbà Quraysh aṣíwájú wọn lẹ́yìn ń wẹnu sí báwọn ẹni àwọn tí Ọlọ́run sọ fún anábì pé wọn ni ọkọ́kọ́ sálámà sí wọn là Abubakar ń bá wí báwọn o ibi tọ́ràn ti fẹ́ dé nu anábì wa ni yá Abubakar ìwà Abubakar làálẹ́kẹ̀ agọ́gọ́bùtẹ́kọ̀ ee kọ́mọ̀sí kó o ti dáná bí àwọn èèyàn o <laughs> wọ́n ti wọ́n ti di sọ́ra fún mọ́kọlù torí ìbáwí tó o ṣe òun ráńpẹ́ òun wọ́n jẹ́ pé o ti dánú bí wọn ṣé o kí èsojú wọn pinnu bí wọn nígbà tó o sọ tó o sọ la in kunta aghdabtahum laqad aghdabta rabbak torí tó bá lọ ṣẹlẹ̀ pé o dánú bí wọn pẹ̀lú ọ̀rọ̀ tó o sọ o ti dánú bí ọlọ́run <laughs> ẹ̀wọ̀n gàmì torí pé ọlọ́run sọ pé ká nàbí gbọ́ kọ́kọ́ sálámẹ̀sán wọ́n á fẹ́ máa rọ́ọ̀ṣì wọn wọ́n fẹ́ máa sọ̀rọ̀ sí wọn kékeré nìkan àgbà kùrẹ́ẹ̀ṣì kan lẹ́ ń sọrú ọ̀rọ̀ sí ẹ̀ kọ́mọ̀ sí pé o ti dánú bí wọ́n o. Abubakar wa tún sáré padà ó tún lọ bá wọn sórí <laughs> pé kò sẹ́ni tó fẹ́ sórí ibú ẹ wọ̀lá tẹ̀bárẹ́ nìkan tó ní à kóhùn sórí ibú mọ̀ à tiẹ̀ ti ta. Abubakar wa tún sáré lọ bá àwọn ẹni wí ó ní yẹ́ ẹ̀kọ́ tẹ̀ àgùbọ̀mùtòkún <laughs> ẹ̀yin ọmọ ẹ̀yà mi ṣé é ṣe pé mo dáná bí yín ẹ dákun ṣé é ṣe pé mo ti dáná bí yín ẹ ọlù lẹ wọn lọ dáná bí ọ yaghfiru Allahu laka ya akhi ọlọ́run forí jìn wọ ọmọ ẹ̀yà mi inú Abubakar dùn kéé ti dáná bí wọn ti dáná bí ọlọ ọlọ́run mẹjẹ fẹnu kọ. so alimami Qurtubi wọn ni fahadà dalilun ala rifacati manazilihim wa xurmatihim wọn ni eléyìí ń tọ́ka sí bí ayé wọn ti ṣe gàtó àti bí ó ti ṣe jẹ́ pé ọlọ́run fún ikú tí ẹ fẹnu ṣáta wọn ògbó wọn pé ọwọ́ ọ̀rọ̀ tó sọnù kò pé ẹ̀yìn wọn yìí irú yín lẹ́yìn ó ní ṣé àgbàlagbà akùrẹ́ iṣẹ́ aṣíwájú wọn lẹ́sìn sọ bẹ́ẹ̀ sí parí ẹ̀kọ́ mẹ́jọ kó o ti dánú bí wọn fa Abubakar tó sáré lọ́ọ́ bá wọn ẹ̀kọ́ ń bẹ́ ń bì ó pàwọn ẹni rí àwọn ẹni rí ọ̀ràn ẹni ká pọ́n wọn lé o ọ̀ràn yẹn ló sì jẹ́ pé ká jìnnà sí dídánú bí àwọn ẹni rè gbogbo tó lè dánú bí wọn ṣọ́ra àbí gbogbo tó lè kó nira bá wọn gbọ́dọ̀ sí o torí pé nínú dídánú bí wọn nínú kíkó nira bá wọn gọ́gọ̀bùlọ̀ èèyàn máa bá ìgbìnà ọlọ́run pàdé èèyàn máa bá ìgbìnà ọlọ́run ọba pàdé ìyẹn ni pé ìyà ìyà ọlọ́run yọ sọ̀kalẹ̀ léèyàn lórí gbogbo ẹni tó bá fi ara ní ọ̀kan nínú àwọn ẹni Ọlọ́run wàláì ọkọ lẹ́tà sí yà ni yóò sì dé wá bá kódà yóò yá ju díẹ̀ tiẹ̀ lọ torí ẹ ẹ̀gbọ́n tó lọ sọ ni nínú hadith al ó sọ yìí pé man aadha liya waliyan faqad aadhantuhu bi harb ẹnikẹ́ni tó bá fi ara ní ọ̀kan nínú àwọn ẹni mi mo ti kéde ogun lé lórí ẹ̀dá kùn tọ́lọ̀ ń bá kéde ogun léèyàn lórí bó lọ fẹ́ gbà bó lọ fẹ́ gbà torí ẹ̀ àwọn ẹni ọlọ́run kì í sàn òpùrọ́ o kì í sàn òpùrọ́ tí wọ́n gbóra lẹ́ni ọlọ́run ẹni ọlọ́run lẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́run tí ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tí sì ń páyọ̀ ọlọ́run tó àwọn eléyìí ẹnikẹ́ni tó bá fara ni wọ́n ọlọ́run ló ti sígun sígun lé lórí ó kù bí tó gbà agbọ́dọ̀ sọra ní ẹni Ọlọ́run agbọ́dọ̀ sentí ọdánù bíi kámá bàbá bínú Ọlọ́run ọba pàdé eléyìí jẹba torí ẹ máa sọ pé salamun alaykum ọlọlọrun kọ máa bá yín o kataba rabbukum ala nafsihi rahma kataba bi ma'na awjaba Ọlọ́run ọba ṣe kásìkẹ kó ṣe lọ́rùn ẹ lórí ara rẹ̀ ó ṣe kásẹ̀ kẹrú ó ṣe lọ́ràn yàn lórí ara rẹ̀ báwo la ṣe mà bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run tí ètò àṣẹ ni ibẹ̀ la ti mọ̀ àdéhùn rẹ̀ tí kì í yẹ ibẹ̀ la ti gbọ́ ó sì bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú tó yí àwọn ẹrú rẹ̀ ibẹ̀ náà ló ti yé wa ó ní òun ló ń ṣe lọ́ràn yàn lórí ara òun òun ló ń ṣe lọ́ràn yàn lórí ara òun kó wọn máa ṣèkẹ́ ẹ̀yìn ẹrú òun wọ́n sì ní kátàbà ń bẹ̀ yẹn kátàbà tá a ti mà náà ní tafsir min bọ́lọ̀ ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ sínú Allahul Mahfuz pípé ọ̀ràn àyàn ni òun ṣe lórí arọ òun pé kò wọn máa ṣèké àwọn ẹrú òun kátàbà lè jẹ́ màánà awjabahu ala nafsi kátàbà sì lè jẹ́ katabahu fi lawhil mahfuz tó ṣùgbọ́n tàlá kọ̀ọ̀kan yẹn. ìtumọ̀ rẹ ọ̀gá jù ó sì pẹ́lẹ̀ kejì náà sínú. kí wọ́n á ní tọ́lọ̀ ń ṣe lọ́ràn yẹn lórí ara rẹ òun náà nìkẹ́ torí pé a ti sọ ní tó ti síwájú wípé ọlọ́run ní ọlọ́run kọ́ sí orí àga ọlá rẹ̀ ọkọ síbẹ̀ ó fi lébẹ̀ ọkọ sára ibi tọkọ sí ó fi lé orí àga ọlá rẹ̀ wípé sabaqat rahmati ghadabi. ìkẹ́ mi àánú mi borí ìbínú tẹ́lẹ̀ yìí ọlọ́run ṣe lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀. annahu man amila minkum su'an bi jahala látàrí ìkẹ́ tọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀. òun náà ní pé ẹnikẹ́ni nínú yìí o tó bá fi lè hùwà ìdá tó bá ṣàbúrú tó dẹ́ṣẹ̀ kan bi jahalatin pẹ̀lú àìmọ̀ nítorí àìmọ̀ torí àìmọ̀ ló ṣe dẹ́ṣẹ̀ torí àìmọ̀ ló ṣe takùtọ Ọlọ́run torí àìmọ̀ ló ṣe ṣàṣìṣe yẹn àìmọ̀ ló mú ṣàṣìṣe kọmọkọtọ ló ṣe pátì tó ní kọtọ kọmọgbé ìwọ ni ló ṣe rọọlù tó ń ṣe níṣe pọtọ látàrí àìmọ̀ kan torí pé gbogbo ẹni tí ó bá fi lè ṣàṣìṣe kan jẹ máa aláìmọ̀kan ni ó lágbọ̀n abẹ́ gbogbo àṣìṣe tá a bá ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá dá bẹ́ẹ̀ làwọn sáré túmọ̀ àyà yìí wọ́n lẹ́nìkan ò ní sẹ́lọ̀ àyàfi kọ́ jẹ́ pé ìgbà tó sẹ́lọ̀ yìí aláìmọ̀kan ni torí ẹ̀ ẹnikẹ́ni tó bá sẹ́lọ̀ ó ti sẹ́lọ̀ bí jahala ẹni tó bá sì sẹ́lọ̀ bí jahala ti ń látàrí àìmọ̀ fa annahu ghafurur rahim tóní tìǹ bá túbá dájúdájú ọlọ́run ọba ń kọ́ aláforíjìn ni o aláforíjìn tọ́ba foríjìn ẹrú tán yóò tún kẹ́ eléyìí túmọ̀ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ jàmá ẹja tọrọ àforíjìn àkọ́kọ́ ní èèyàn sẹ́lọ̀n àyàfi kọjá bíi sábẹ́ bíi jahal nítorí àyàn ẹni tó bá ti sẹ́lọ̀n látàrí àyàn tó bá ti tọrọ àforíjìn kọ́ yajidillaha ghafuran rahima wàá bá ọlọ́run ọba kọ́lá tó bá tún foríjì ni tán àtúmọ̀kẹ́ni. tọ́ ẹ má jẹ́ kí a lọ ìtọrọ àforíjì lára ìtúbà ẹ má jẹ́ lónìí kó tó dọ̀la ìgbà téèyàn ìgbà tó bá fi di pé àlàáfíà ò sí mọ́ èèyàn tí ẹ lè sọ̀rọ̀ mọ́ tí ẹ bá fi falẹ̀ tẹ̀mí bá fi gbọ́ kúrò lára ẹ dákun ìwé lẹ ti rókùrí tí ń tọrọ àforíjì àbí wo lẹ ti rí tí wọ́n dókú padà fún ṣẹ́jú mẹ́ta kọ́kàn á tọrọ àforíjì ní kó tún padà lọ síbi tó ti wá à kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run bá ti sínú àkẹ́fún wa àwa ló kù ká lò. kọlọ̀njẹ́ á máa lò ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé gbogbo gbà tẹ̀ ti dẹ́sẹ̀ kó àforíjì kó sì má máa má rọ́lú ẹ̀ṣẹ̀ kó sì tọrọ àforíjì ọmọ ẹ̀ṣẹ̀ tó ń dá ọmọ ẹ̀ṣẹ̀ tó dá kó sì tọrọ àforíjì torí pé o ti sọ ìtọ́ bá tọrọ àforíjì gbogbo lọ́nà foríjì Ọlọ́run ní foríjì wọn rárá o tó bá tọrọ àforíjì Ọlọ́run foríjì kó tó kú o Ọlọ́run foríjì so bàtà àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó pé lódodo tó o bá ṣe wọn náà ò ní retí àforíjì ìyá ìyá náà máa retí ó kú lórí ìṣẹbọsọlọ ìyá ni kò máa retí ṣàforíjì kankan fọ̀daràn ẹni pààyàn ẹni pààyàn tí wọn pa òun náà san kó máa retí wàhálà ń jọ so gbogbo eléyìí wọn ti dájú ọlọ́ni wa kadhalika nufassilu al-ayat wa litastabina sabilu al-mujrimin ọlọ́ni gẹ́gẹ́ bá ti ń ṣe àlàyé yékéyéké fún anabi sallallahu alayhi wa sallam nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àdájọ́ léyìí tí ń tọ́ka sí báwo ni. àwọn ọ̀daràn àwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ báwo lọ̀rọ̀ wọn rí kí ni wọ́n ń ṣe báwo lọ̀rọ̀ wọn jà sí. ọlọ́ni bá a ṣe ń ṣàlàyé fún yékéyéké yìí nínú tafsiri kan wa kadhalika nufassilu al gẹ́gẹ́ bó ti ṣe rí tá à ń sọ àwọn àyà kalẹ̀ díẹ̀díẹ̀ yìí bẹ́ẹ̀ là á máa sọ kalẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ là á máa sọ kalẹ̀ díẹ̀díẹ̀ fún ọ kó lè lè bá a títí de gbogbo omi tí wọ́n fara pamọ́ dé. àwọn olùmọ̀ sọ pé ojú ọ̀nà àwọn ọ̀daràn kọ̀sà ìhànsá nàbì sallallahu alaihi wasallam ìṣesí àwọn kèfèrí kọ̀ pamọ́ sànàbì sallallahu alaihi wasallam kí wọ́n á nìtúmọ̀ yìí pé ńṣe là ń ṣe àwọn àlàyé yìí fún ọ. gẹ́gẹ́ bó ti ṣe rí tá à ń ṣe yìí àbí ń àwọn fún ọ díẹ̀díẹ̀ bá a ti ṣe kọ́pá àmà sọ̀kalẹ̀ fún ọ díẹ̀díẹ̀ yàtọ̀ sáwọn tíra tó ṣíwájú nítorí kọ́nà àwọn ọ̀daràn ó lè bá sí ọ àwọn ọ̀daràn ó lè bá ọ gbogbo ọ̀nà tí àwọn gbà gbogbo ète wọn gbogbo ẹ̀kọ́ lè mọ ti hàn sànàbí sallallahu alaihi wasallam wọn a sọ pé khitabullahi li rasulihi khitabuhu li ummatihi ọ̀rọ̀ tó lọ́nà bá nàbí sallallahu alaihi wasallam sọ àlùmọ́ náà ní bá sọ sáwà wà mà ní àwọn òkúkú mà gbogbo àwọn ète gbogbo ọ̀nà táwọn ọ̀tọ́ lọ́n gbà sẹ́fọ́lọ́ náà ní tó àṣírí wọn fún wa tá à ń ولتستبين سبيل المجرمين تبا سقي ولتستبين سبيل المجرمين torí kó lè bá a mọ kó lè bá a hàn sí ọ ojú ọ̀nà àwọn ọ̀daràn ok àwọn tá a ti gbọ́ tá a ti kà tá a ti gbọ́ tá a ti kà yìí nínú àwọn àyà tó ṣíwájú yìí báyìí a ti tara wọn mọ oríṣiríṣi ọ̀nà àwọn àgbésẹ̀ ètè àwọn ọ̀daràn a fẹ́ mọ ojú ọ̀nà àwọn múmìnì náà a fẹ́ mọ ojú ọ̀nà àwọn múmìnì táwọn àlàyé tó síwájú sàlàyé ojú ọ̀nà àwọn múmìnì fún wa àwọn olùmọ́ni bẹ́ẹ̀ ni nítorí pé gbogbo ń dáhùn sọ fún ọ náà ni ó ní í ṣe pẹ̀lú ojú ọ̀nà àwọn múmìnì bákan náà tí èèyàn bá ti mọ ojú ọ̀nà àwọn ọ̀daràn yóò mọ ojú ọ̀nà àwọn tatamayyazu al-ashya àtòdìjẹ́ nǹkan ní jẹ́ ká máa bí nǹkan ṣe rí tó bá ti mójú ọ̀nà àwọn ọ̀daràn a jẹ́ pé èyí tó takò ń kọ́ lójú ọ̀nà àwọn mọ́mìnì lẹ́yìn rẹ̀ ọlọ́run aṣọ fún ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe pálásẹ̀ wípé kó dúró lórí tawhid kó sọ̀rọ̀ fún shirk kó dúró lórí sísọ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn kó sọ́ra fún ìṣẹbọ sọ́lọ́run ọba nínú ìjọsìn nítorí pé èyí tó ga jù nínú tọ́lọ̀ fi pa náà ní tawhid kò sì sórí irefẹ́ nìkan tó bá kú lórí ntọ́yàtọ̀ sí tawhid èyí tó sì ga jù nínú tọ́lọ̀ ní ẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀ gbọ́dọ̀ sí ọ̀nà ni ẹ̀ṣirk ìṣẹbọ sọ́lọ̀ kò sì sí oríire fẹ́ nìkan tó bá fi lè kú lórí ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ kò sí àlùjánnà fẹ́nìkan tó kú lórí ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ torí ẹ̀ ọlọ́run ní kánábí ọmọ sọ fún wa yányá yányá pé qul inni nuhitu an a'buda alladhina tad'una min dunillah sọ fún wa ìlà nàbì Muhammad sallallahu alayhi wa sallam bí ọlọ́run bá ti kọ̀ fún mi o ọlọ́run ti kọ̀ fún mi láti máa jọ́sìn fún àwọn ẹni tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run. èmi ò ní bá yín sin òòṣà aláta èmi ò ní bá yín sin òòṣà Uzza èmi ò ní bá yín sin òòṣà manata èmi ò sì ní bá yín sin ọ̀kankan nínú àwọn òòṣà kúgbekúgbe orí igbó yín tẹ̀ ń kó ẹjọ́ yé yín bẹ́ẹ̀ eléyìí náà jẹ́ àtiwọ́ Muhammad àwa náà a ọlọ́run láti jọ́sìn fún àwọn nǹkan tẹ̀yìn ń sìn lẹ́yìn ọ̀lọ́ pé wọn gbọ́dọ̀ bímọ kan nínú ilé àwọn kọ́ mọ̀ ṣe ẹ̀bọ táwọn ń ṣe kọ́ mọ̀ forí balẹ̀ níwájú òòṣà ìbò bá ti gbọ́njú wọ́n sọ pé bí ìtẹ̀mí kọ́ tiẹ́ ti jẹ́ ọlọ́run bá kọ̀ fún un láti sin tẹ̀yìn jọ́sìn fún lẹ́yìn ọ̀lọ́ lẹ́nu ẹ bẹ́ẹ̀ owó ni àbọ̀bọ̀. ó wí dáadáa ọlọ́run fún un ká kú ó sàn ká sẹ̀mí ká máa ṣẹ̀bọ̀ sọ́lọ̀ ká kú lórí Islam tara àlùjáná wọ̀ ó láti kú láti ẹbọ sì ẹbọ tààrà torí ìwọ náà ti àwọn ará ẹbọ òòṣà tí wọ́n ń ṣe ère tí wọ́n ń bọ ẹni tí wọ́n ń sìn ẹni tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run kèfèrí tí wọ́n ń ṣe ọlọ́run ti kọ̀ fún ọ o láti jẹ́ ẹni tí wọ́n máa bá wọn ṣe o èèwọ̀ ni lórí tiẹ̀ kọ́ ṣẹbọ sọ́lọ̀ ǹjẹ́ àwa lè sọ bẹ́ẹ̀ báyìí lónìí báyìí lè sọ bẹ́ẹ̀ pípọ̀ nínú àwọn èèyàn lè sọ bẹ́ẹ̀ ìdí nu tí wọ́n fi máa dá lásà ẹjẹ́ á ṣe bí wọ́n ti ṣe kó lè bá a rí bí ti ṣe rí. wọ́n tún máa da lásà àṣàlú àwọn ni àwọn ò lè kọ́ ọ́. wọ́n á tún máa ṣe lóríṣiríṣi tí wọ́n sọ pé ọ̀tọ̀ lásà ọ̀tọ̀ lẹ́sìn ọkàn takora wọn àṣà bàbá wọn làwọn ń ṣe yìí. wọ́n wá àṣà bàbá wọn títí. wọn fi bára wọn nù ná pẹ̀lú àwọn bàbá wọn àwọn ọmọ máa sọ pé sẹ́ẹ̀rí kọ́lá kó bá burúkú lẹ́yìn bàbá wa ẹ̀kó bá wa ọ̀mọláyé ẹ̀tún wọn kó bá wa dẹ̀ lùkìyàmà àwọn wa ń bẹ nínú Abu àti Abu àti Firauna àti Hamana àti Qaruna gbogbo àwọn orúkọ burúkú táwọn ńlá. tálókó bọ́ àwọn bàbá rẹ̀ náà nù àwọn bàbá òfò tóbi máa yà kọ pẹ́ bọ́tì oní tí bàbá rẹ̀ ṣe lọ́wọ́ náà mà ọ sọ yanyanyanya èmi ò lè ṣẹbọ èmi ò lè wọn ni wọn ti tún wọn kálukú kọ́ máa fọwọ́ tọ́ ipò yìí kọ́ máa la kọ́ máa súre sí i gbogbo bí wọ́n ṣe ń fẹ́ kọjá fún kọ́ máa wí. àwọn bá ń ṣe lórúkọ àwọn bàbá wọn àwọn bàbá ńlá àwọn tó ti kú àtàwọn ètò ń bẹ láyé kò rí bẹ́ẹ̀ àwọn bàbá àwọn bàbá náà yóò rí bẹ́ẹ̀ àwọn bàbá òfò màtó adé wa ni kíni ṣé ń dẹ́ǹsẹ̀ ni ẹ jẹ́ pa ìranù tìkẹ́ mọ́ ibú ó pè tẹ́lẹ̀ bàbá ẹ̀yin lọ́ọ́ pé wọ́n jọ tẹ́lẹ̀ ń <laughs> bàbá bá ní ìwọ ọmọ yìí pé eh, ẹrù ń bà mí fún ọ bẹ́ẹ̀ ni ẹrù bẹ́ẹ̀rù ṣe ń bà mí fẹ́yìn náà tẹ́ ẹ bá kú lórí tẹ̀sí àánú ṣe ní fún yín á ah, pàdé ńjọ́ náà o níbo yọ̀gbìn dàlùkì yá mẹ́rin ẹ rántí pé mo sọ̀rọ̀ ìfún. ẹ̀yin tó yẹ kẹ́ kọ́ ọmọ lọ sí di lọ ni wọn máa tọ́lá wọn máa panlá àwọn míì wọn tẹ̀ ní kọ́ mọ́ tó ní kọ́ máa forí kalẹ̀ fésù èṣù ọlọ́run lè ta wọn nù tọ́ gbogbo àwọn eléyìí wọ́n yarí mọ́ wọn lọ mọ́ wọn lọ. على تشرك ما ليس tí wọ́n bá fẹ́ mọ̀ ń tipa pé wá bá wá ṣẹbọ pẹ̀lú wa ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé wọn ṣùgbọ́n fi dáadáa báwọn lò láyé kẹfì túká lálàáfíà ọmọ gbọ́dọ̀ bá wọn ṣẹbọ ọgbọ́dọ̀ bá wọn ṣẹbọ ní wọ́n bá bínú ó bínú ọgbọ́dọ̀ bá wọn ṣẹbọ kò sí pé o ṣe ra mílìkì lọ fún wọn kò pé o ṣe ra bọ́ǹfìtà lọ fún wọn ànígbà ọmọ tá a ní kó ṣe kíní tí ò ṣe àjẹpé bí bàbá ọba mu màmá ẹ̀yin ẹ̀ mu mílìkì ti ẹ̀ mu bọ́ǹfìtà bàbá sì fi pọtì ẹ lè mọ àwọn náà mu bàbá ti di pípò wọn ò ní béèrè ibi tó ti wá so bẹ́ẹ̀ kásá túká lálàáfíà so eléyìí ọ̀ràn yẹn ni o èèyàn gbọ́dọ̀ bá wọn ṣẹbọ ìwọ náà sọ jáde pé Ọlọ́run ṣe lé ìwọ fún mi o láti máa sin ìntẹyìn sìn lẹ́yìn ọlọ wọn fẹ́ẹ́ fi ọjọ́ yìí nílùú yín àmọ́ tí máa sún wọn lọ bí afẹ́jọ́ yìí yóò kó lẹ́kẹ̀ sọ́wọ́ tó kó lẹ́kẹ̀ sọ́rùn bí ó bí tọ wọn á ní ẹni tí wọn bá joyè o kò sí ìsìláàmù kankan mọ́ o wọn náà mọ gbọ́ bàbá kò sínú pé ìsìláàmù ò gbà ká ṣe kínní o lọ gbọ́ yìí o ìbẹ̀ ni mo gbọ́ bàbá ló sì dárúgbà sí o torí nígbà tí wọ́n yà pé mùsùlùmí ni mí o <laughs> wọ́n ti ń kà á fún un náà sì ni mo gbọ́ ìyẹn ni pé mo ṣetán láti pa ìsìláàmù torí pé ó fẹ́ jẹ́ chief. la hawla wala la quwwata illa billah tẹ́nà bá tó wá jọ yẹ burúkú di pé tí wọ́n á mọ́sálásí kọ̀ wá ti lọ sí Allahu akbar pẹ̀lú rẹ̀ ní ọba abẹ́sẹ̀ eríwo yá hawla quwwata illa billah wọ́n nìkan tó jẹun ah, ah sin ni kó wọn kàn lọ Mẹ́kà kó wọn gba táìtù náà pé kó mo fẹ́ fi gba táìtù kún táìtù àmọ́ pé pé pé kíníkan àwọn tí rìn jìnnà nù ẹ bọ̀ táwọn làwọn tó wá máa ṣe islam <laughs> ìyẹn ni pé wọ́n fẹ́ lọ gba táìtù wa lé la hawla wala quwwata illa wọ́n sì máa sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n ò ní kú wọ́n ti rìn jìnnà púpọ̀ nù ẹ bọ̀ kọjá pé islam kan ẹ máa ṣe ẹ máa ṣe ọ̀kan tí ẹ̀ jó yẹ ẹ bọ́ wọ́n á sọ fún pétọ bàbá wọ́n ti bá yín sanwó mọkà ẹ wà lọ ní Ọlọ́run ò lè gbà á Ọlọ́run ò lè gbà á lé ó nítorí àwọn àwọn ti fẹ́ bọ́ jùlọ ẹbọ táwọn ń ṣe ò lè jẹ́ kọ́ lọ́ọ́ gba jà subhanallah so eléyìí túmọ̀ sí wípé àwọn náà mọ̀ pé ẹbọ kìí ṣe ń tọ́ da ìmọ́lẹ̀ àtòkùnkùn wọn ò lè jọ gbé ibì náà wọn àlejò gbébì kan náà so ẹ̀yin ó sì rí pé clear ẹni tí ń ṣe bọ́ òun ní bá wa wá sí mọ́ṣáláṣí òun ti pé ẹ̀bọ ẹ̀rì ó ní mò ń lọ sí àjọ ọlọ́run nígbà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó kí wọ́n á ló dé tí wọ́n ń gbé ìsìláàmù lọ bẹ́ẹ̀ bọ̀ mo rò pé ẹ̀fọ́rá mẹ́rin ẹlẹ́bọ ní mò ń bá gbé ẹbọ wọ mọ́ṣáláṣí ọlọ́run nígbà sọ láti òun lẹ́ẹ̀ṣẹ́ máa róhùn o kí wọ́n á ló dé tí wọ́n gbé ìsìláàmù tiẹ̀ lọ sídìí òrò gbogbo ìsìláàmù jẹ lọ sí di eégún kò tún wá ń bọ̀ wá mọ́ṣáláṣí láwọn ìlú kan gan àwọn lè máàmù kan wà jọ pé ilé ni wọn olóró ni wọn kódà wọn tún gboyè wọn gbára wọ nídìí sísíwájú ẹbọ yóò dùn àti aláwọ ìkìbárù sọjọra wọn ah, ọlọmọdé àtò lẹ́yìn ọ̀sẹ̀ bọ ṣe sọláàtì ilé ìjẹba wọn. ayọ̀ yìí ọwọ́ àjọ ọ̀rọ̀ ọlọ́run tó ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wa la antum 'abiduna ma a'budu torí pé àwọn kèsèrí Mẹ́kà sẹ́wọ̀n pé àwọn kèsèrí àwọn náà gbọ́n wọn gbọ́n wọ́n sì mọ ọ̀nà tí wọ́n máa fi dẹ̀yàn wọ́n sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam pé tọ́ ìwọ́n fẹ́ ká sí Islam àwọn sì fẹ́ kọ́ sẹ́bọ̀ọ́ ìwọ ló ní gbọ́ sí wa lẹ́nu àwa náà sì láà gbà but ọ̀nà kan wà tá a fi lè compromise ìtàsí nìsín ni pé ẹ jẹ́ ká fi ọdún kan ká fi sin ọlọ́run tiẹ̀ tó ń pè wọn ká wá fi ọdún tó tẹ̀lé ká tún fi sin òòṣà tàwọn ká máa wá wò wò ayé bá ṣe ń rí lọ́dún kọ̀ọ̀kan tọ́lọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ọdún tí gbogbo nǹkan máa ń lọ dáadáa tí èrè oko ń jáde táwọn káràkátà ń jèrè tí eh, aboyún bí wẹ́rẹ́ tí àgàn kọ wá làbòsùn tí gbogbo gbogbo nǹkan lọ déédéé àjẹpọ̀ lọ́run ló dáa jù àjẹpẹ́ kí gbogbo wa máa sínú ká pàkejì tì èyí títí ẹ bá sì burú àti mọ̀ pé lẹ́yìn fẹ́lẹ́ ọ̀nà anabi sallallahu alaihi wasallam gbé si na a lọ lọ́nà tá a fi wí Allah òun ti ma pé ọlọ́run ó ṣe wọn ò rí náà ní pípọ́ lọ́wọ́n ọba lọ́ba tó sìn anabi ti fẹ́ gbà ọlọ́run á ọsọ ayọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà kó lè yá ayọ̀ kàfìrún sọ yìí ó kọ́ wọn tí yí dì sí kò sì ayyuhal káfíìrì ẹ̀yin káfíìrì sẹ́mi pẹ́yìn lẹ́ẹ̀ma dára sí rọ́ náà kótó ọmọ ìyá kan ní ọmọ ya wa ẹ̀fọ́ ọmọ ya o nídìí ẹ̀sùn àwọn àwọn wa nídìí mọ mo rò pé yé wa kò sí tàbí ṣé rí táwọn bá Islam yìí kò ní máa sí wàhálà àkọ́kọ́ tẹ́ bá ní káwọn àti èsè mùsùlùmí àti mùsùlùmí pọ́n wá jọ sí pọ̀ under umbrella pé kálukú kọ́ máa ṣẹ̀sìn tiẹ̀ lórúkọ ẹ̀sìn wọ́n jọ máa pa láwọn lè jọ sí pọ̀ láéláé táyé lọ́rùn ẹni tí ò lè ṣe papọ̀ lẹ́ ń wá ẹbí kìíní kan tán dálẹ̀ nàìjíríà náírẹ̀ kàbí kìíní kan fún àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn kékeré yóò wọ́n jọ máa ṣe pa ò lè rí nǹkan kan mú jáde láéláé nítorí bá a ṣe wà bẹ́ẹ̀ sì ṣe wà ní àwa gba báyìí apá àwọn sì gbà báyìí apá ọ̀tún níjọ́ lápàdé wàhálà pàdé àmọ́ sẹ́mi kí tíjọba bá dá nǹkan lẹ̀ ó lè já níyàn tó dáa làwọn fi dáa àwọn tí ó sì tẹ́wọ́ gbà lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn olóyè olùmọ̀ àwọn lè mọ̀ but àwọn fẹ́ jẹ́wọ́ ìjọba wọ́n sọ pé ah, kò tí ò ṣe kò tí ò ṣe ẹ̀rù bí wọ́n ṣe ń ṣe náà ni crisis ó tún wọn ò lè jọra wọn èmi ń sọ fún ọ wípé kul huwa ahad ọ̀kan lọ́lọ́ òun la gbọ́dọ̀ a gbọ́dọ̀ sìn yàtọ̀ sí ẹnìkan sọ pé ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fẹ́mi mímọ́ sọ́jọ́ra wọn ọ̀jọ́ra. wọn torí ẹ̀ a lè jọ sí pọ̀ under umbrella ẹ̀sìn nítorí pé tá a bá bẹ̀rẹ̀ sí ní tu kó tún máa lùlù sí i ah àbùkù tí ọkàn pọ̀ o látàyé ń bí torí kò ní fara rí padà lé tọ ẹ sì máa pé lọ́dọ̀ tiwọn ah, ara ẹ̀sìn náà nìyà ó ara ni pé wọ́n ń ṣe kí ni wọn ń jíjó ògo ń jíjó ògo so eléyìí lọdọ tiwa kò jọra wọn torí àwọn àlùlé ayé wà tí ẹ̀sìn àwọn èèyàn jọra àwọn òye sì jà àwọn òye sì jà bóyá àwa àti ìrònú débẹ̀ bóyá sì ìrònú débẹ̀ àwọn kan láǹfààní nínú kó máa dá wàhálà lẹ̀ ni àwọn àlùlẹ̀ ayé tí ẹ̀sìn pọ̀ ń bẹ̀ tí wọ́n jà kí ló dé torí pé ìgbà tó ti jẹ́ pé ẹ̀sìn ẹ̀sìn kò sí kò sáwọn tí wọ́n lè jọ ṣe under the umbrella of religion àyàfi kẹ́sìn ọ̀pá wọn pọ̀ ní ìsìn gbogbo mùsùlùmí lè jọ ṣe tí ò ní máa sí wàhálà. kódà tó fi dórí Tìjàníyà ya kìnnìkan gbogbo ẹ̀ anìta pè wọ́n lọ sídìí rẹ̀ táwọn náà sọ̀rọ̀ ẹ̀ dà kùránì jọ pa gbogbo apọ súnà jọ pa gbogbo apọ. ẹ jẹ́ ká lọ bẹ̀ sẹ́mi káwọn ò tí wọ́n mú wa. ok a pé kùránì ò fara mọ́ níta ń ṣe súnà sì fara ni ẹ máa so tí nítorí ọmọ wa ń gbogbo àjọ jẹ́ akẹgbẹ́ nídìí ìjọmọ orílẹ̀-èdè èmi ò fẹ́ kó orílẹ̀ mi ọba bàjẹ́ ó dájú pé wọn náà tí ìbá ṣe pé àtọ̀rìn wa bá ní ọ bí kéèyàn jọmọ Kóńgò nígbà tí Nàìjíríà tó pé gbogbo èèyàn kan wọlé wá bá wa ní sẹ́wọ̀n kọ́ mi náà wá báyìí tí pọ́ Nàìjíríà náà. pé àwọn Chad àwọn Chad àwọn Ghana àwọn Benin àwọn náà wọ́n ti wọlé tọ̀ wọ́n ti wọlé sí ala púpọ̀ tí wọ́n sọmọ Nàìjíríà yìí tó ti pẹ́ nbìkan táwọn kan kàn sọ̀rọ̀ àwọn ti fámìlì rẹ̀ ipò ti di fámìlì wa àwọn náà máa kó nǹkan jẹ. ok tó bá jẹ́ pé lódodo ọmọ Nàìjíríà bá ní ọ bẹ́ẹ̀ mi ṣe jọ́ ọmọ Nàìjíríà inú ọ̀fẹ́ kí Nàìjíríà ó bàjẹ́ ìwọ náà sì fẹ́ kó bàjẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni so eléyìí wọn á bẹ̀rẹ̀ láti wàá máa ṣiṣẹ́ torílẹ̀-èdè owó ti máa dà sẹ́wọ̀n pé gbàtà máa ń ṣiṣẹ́ pé kórílẹ̀-èdè wọ́n dà ọ̀rọ̀ pé mùsùlùmí lè mi ìwọ ẹ̀sìn rẹ kíní kan mm, mm, èsè lẹ́yìn ní tọ́sẹ̀lẹ̀ ìwọ ní ìsìn ìdùnnú rẹ ní kórí nàìjíríà ga orúkọ rẹ dà gbogbo ayé wọn gbókọ rẹ wọn ni á ah, orílẹ̀-èdè dáadáa ni èmi náà bẹ́ẹ̀ náà mo rí kí wọ́n á ní tá a fẹ́ máa bára ajá sí kò sí eléyìn àwọn èèyàn ò lè jà nítorí ẹ̀ wọn lè má para wọn nítorí ẹ̀ so ṣùgbọ́n nígbà tí àwọn aṣíwájú àwọn olóṣèlú táwọn bá ń wá nǹkan tó lóṣèlú bá ń wá nǹkan nìsín ó lè dá lóró òun ò ní sọ pé ipò tó ń wá tó ń wò rí ẹni ń dùn òun yóò sọ pé tó ń bá jẹ ọmọlẹ́yìn kọlù ó lè kó mùsùlùmí yẹn wọn fẹ́ràn wa gbogbo èèyàn bá di kó wọn kórìíra mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ọ̀nà gbogbo àwọn tí ó ṣe mùsùlùmí ọ̀daràn ni ẹ̀yin náà bá máa so ni wàhálà ti ń ṣẹlẹ̀ torí ẹ ẹni tó bá fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ kò ní fẹ́ kó orílẹ̀-èdè wọn bàjẹ́ kò sí ní ní ìsìn ọba ta ẹ̀jẹ̀ nìkan lẹ́nu ọmọ orílẹ̀-èdè rẹ̀ nífa àti wọ́ àtòhún àtòhún àtòhún náà jọ kà wá tán la ti pé one hundred and sixty something million ìwọ wa máa mọ̀ wá mọ́bẹ̀ ogé òǹkó pé kò yẹ kí wò kún wa sọ́dà bẹ́ẹ̀ kọ̀dà abẹ agbọn abẹ ni wọn máa fi wò láyé táwọn èèyàn máa fi jókòó lálàáfíà pé gbogbo wa ọmọ orílẹ̀-èdè yìí wà kálukú kó sẹ̀sìn tiẹ̀ àmọ́ ọ̀ndà àpọ̀ ọmọ orílẹ̀-èdè ni wa ẹnìkan gbọ́dọ̀ jọ bàjẹ́ àmọ́ pé wọ́n ẹsẹ̀ kèfèrí kèfèrí ni wọ́n ọ̀nà kí wọ́n sì jẹ́ kèfèrí òsín tó dínà yín pé ńgbà tá a jọjọ́ mọ orílẹ̀-èdè kan náà ká tún jọ gbé orílẹ̀-èdè wa ga fẹlẹ ìjẹba àwọn ìyẹn ni pómi gbígbóná gbọ́dọ̀ dàpọ̀ mọ́ tútù mùsùlùmí ọ̀nà wọn clear àwọn tí ìṣe mùsùlùmí náà ọ̀nà tí wọn náà clear sí wọn àwọn náà ò lè gbà kí wọ́n bá wa ṣe ọ̀ndà pàwà náà mà jẹ́ mùsùlùmí kó sì jẹ́ kí wọ́n bá wa ṣe hundred percent pẹ̀lú sincerity kò lè ṣeéṣe kátó wá pàwà á lè ṣe àmọ́ àlejò ṣe pọ̀ lórúkọ pọ́ mọ orílẹ̀-èdè ni wa à ń fẹ́ kórílẹ̀-èdè wọ́n dáa afẹ́ kórìlédè wọn lọ àdùdíàfọ́ fọmọ nàìjíríà kan bá make achievement kan ọ̀wọ́ jíjọ́ ọmọ nàìjíríà làwọn máa wà níwò pé kílẹ̀sìn rẹ̀ torí pé kílẹ̀sìn rẹ̀ ó túmọ̀ sí pọ́pọ́lọ́ rẹ̀ kò tí ì jiná tó ṣé mọ́ṣáláṣí ní bọ̀ ni àmọ́ wọ́ ọkọ́jọ́ ọmọ orílẹ̀-èdè rẹ tó make that achievement ìdùnnú tiẹ̀ ni tòbílẹ̀ ayé ṣe máa ń jókòó lálàáfíà nù bílẹ̀ ayé ṣe máa ń jókòó lálàáfíà nù àmọ́ in as much tí ò bá ti jẹ́ mùsùlùmí àfi kẹ́ ẹ pa ó túmọ̀ sí pé orí yín ọ̀fẹ́ pé nù torí wọ́kọ́lọ́kọ́lọ́ àbí ni wọ́kọ́lọ́kọ́lọ́ pé kò yẹ kẹ́ni tí èsè mùsùlùmí ọgbà yìí ṣé bọ́lọ̀ ò sì ní dá wọn gbàtọ́lọ̀ tí wàá dá wọn kọ́ sọ́kọ́lọ́ ńsẹ̀ni tó eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká mọ ọ̀nà a sì but gbígbé lálàáfíà ò túmọ̀ sí pé ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti tírèènì o kálukú kọ́ máa ṣẹ̀sìn tiẹ̀ kẹ́ni kó sì má di ẹnìkan lọ́wọ́ kẹ́ni kó sì má fà yọnu sẹ́nìkan. ṣùgbọ́n mi ànábì sallallahu alaihi ọlọ́ọ̀ni kọ́ sọ fún wa pé ọlọ́run kọ̀ fún mi láti sin tẹ́ǹpì lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà làwa náà jẹ̀mọ́ kọ̀ fún wa. kò síye tó wa kò síye tó fi bọ̀ táwọn ẹgbẹ́ abọ́ ṣe tiẹ̀ díẹ̀ ọlọ́mọdé ọlọ́mọdé ara padà sí ibú ẹ̀sìn bó ṣe rí nù ní ti kálukú bá gbàgbọ́ àti chíǹjì rẹ̀ kì í rọrùn àwa gba tí wàá gbọ́ ẹjọ́ á kú lórí rẹ̀ káwọ́ bí ó ṣe rí fún àlùkìyà àwọn míì náà gba tí wọ́n gbọ́ ẹjọ́ wọn kú lórí rẹ̀ káwọn náà rí bí ó ṣe rí fún àlùkìyà ṣùgbọ́n fún wa bóòlù kálukú ó ṣe tó bá kú mùsùlùmí yóò dáa fún ọ tó bá kú lórí ẹ̀sìn mi báyìí ni ó rí fún ọ tó bẹ́ẹ̀ náà láti máa wé torí pé ẹni tó náà bá fẹ́ kó sórí rẹ yóò gbọ́ òun náà di mùsùlùmí ẹni tó náà bàbá sì rorò eléyìí kò ní gbọ́ kò ní di mùsùlùmí kò sí pé kẹ́ wàá máa fọ̀bẹ́ lé ká kẹ́ máa fàdásá ká kẹ́ pẹ́ pa náà ní rárá o torí ẹ̀ kò lè yá ayyuhal kafirun la a'budu ma ta'budu èmi ò ní sin tẹ́ǹsì bẹ́ẹ̀ tọ Ọlọ́run bá ní kánàbí ọsọ fún wa báwọn qul la attabi'u ahwa'akum sọ fún wọn pé mi ò ní tẹ̀lé fẹ́nu yín lọ́pọ̀lọpọ̀ ibi tí Ọlọ́run máa ti ń sọ̀rọ̀ nípa àṣìṣe àwọn kẹfìrí Ọlọ́run máa ń pè ní fẹ́nu òdodo ni torí gbogbo ní tí ti sọ Ọlọ́run lọ sọ kí lẹ́tùn pè ìfẹ́nu náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀ nípa ìsìlámù bí almilal wal nihal faslun fil ahwa'i wal nihal wal mihal tàbí wal milali wal nihal àwọn ń ṣàlàyé àwọn tí fẹ́nu sọnù àwọn tó dẹlẹ́sìn mi látàrí ìfẹ́nu ìfẹ́nu ni torí pé gbogbo nǹkan mi ìtura ti yàtọ̀ sẹ́sìn Islam tẹ́ bá gbé yẹ̀wò tẹ́ gbé yẹ̀wò rí pé kí ló náà ọlọ́ọ̀ni ká nàbí ọ̀sọ̀ fún wa pé èmi ò ní tẹ̀lé ìfẹ́nu yín o ní ìsẹ́ni tí ń forí kanlẹ̀ fókùtà kí ló bí ìfẹ́nu ni ìfẹ́ ẹnu tọ èmi ò ní tẹ̀lé ìfẹ́ ẹnu yín o kò síbi ẹsẹ̀ lè ṣe mí o mi ò ní tẹ̀lé ìfẹ́ yín ní síntẹ́ǹsì tọ qad dalaltu idhan wa ma ana minal tèmi bá wá ṣèèṣì tí mo wá dẹni tí ń sin tẹ́ǹsìn tí mo bá ṣèèṣì tí mo dẹni tí ń tẹ̀lé fẹ́ẹ́nu yín a pé mo ti sọnù nú o ìyìnsì jẹ́ni tó mọ̀nàmọ́ Allah ó túmọ̀ sí pé tó bá ti lè fi Islam sílẹ̀ ọ̀sọ̀nù nù o sì jẹ́ni tó mọ̀nàmọ́ ìrẹ́ ló ṣe jẹ́ pé mùsùlùmí gbogbo ń tó wù ká lè máa ṣe láyé tákùkọ àtijọ́ fọlọ́nba tó àgbọ̀dọ̀ fílẹ̀ nìkan sọ pé hàn díìtì tó àwájú òun ga torí ẹnu Ramadan ò lè gbà wẹ̀ ó sí rẹ̀ ẹ gọ́s ibi tá à ń ti ń jẹ́rù ibi tá à ń ti ń lóòdù ibi tá à ń ti ń ṣe kínní mi ò lè ṣe sọ́láàtì òru láàmú ṣe gbogbo eléyìí àà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o. nígbà tásìkò sọ́láàtì bá ti tó wọ́n sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ níbi iṣẹ́ yín ẹ dákun ẹ bá mójútó àyè ibi tí mo dúró tí mo ń sọ yìí o wọn lọ ṣe sọláàtì wọn dábàá rí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún mo ti dé kò dín nǹkan kan lọ táwọn náà bá sì ní àtẹ́wọ́ kan tó fẹ́ pa pé àwọn náà fi sí àgbo báyìí wọn lọ pa ìwọ náà bá mójútó ibi tó náà mú lọ kò sí wàhálà àmọ́ pé torí pé àwọn á ń ṣiṣẹ́ ọ̀hún á ní lọ sí lọ́hùn kò sí tọ́jú bẹ́ẹ̀ kò sí tọ́jú ẹ mọ̀ pé àwọn iléeṣẹ́ ìjọba ní ìsìn gbogbo àwọn tó fẹ́ sọ di church tẹ lọ àwọn abòmíì láti kò síbẹ̀ kò sí áńgù náà nàìjíríà yìí bó ṣe wà nù tẹ máa rìn kà lọ abòmíì aago mẹ́jọ níjọba sọ sọ bẹ̀rẹ̀ ẹ lè jókòó di eight thirty gbogbo sátidé o wọn ní dání kankan lóhùn wọn làwọn ṣàdúrà náà àwọn fẹẹ gbàdúrà wọn máa kọrin chọọchì máa ṣe gbogbo ẹ̀yin ó ń ṣẹlẹ̀ láwọn general hospitals láti ilẹ̀ haúsá tó fi délẹ̀ yorùbá yìí ẹ̀mẹ́tì sọlẹ̀ ibo tó yẹ pé gbogbo àwọn tí wọ́n tó tálì náà ni. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ń ṣẹlẹ̀ láwọn àwọn schools tó yẹ pé wọ́n neglect everybody wọ́n sọ gbogbo institution wọ́n sọ di eh, church service tó sì dáa bẹ́ẹ̀ kódà o kódà o nítorí pé tá a máa ń ṣe báyìí yóò máa bí káwọn yóò máa yóò máa yóò máa provoke àwọn èèyàn míì àwọn fi máa sọ pé níjọba àjọgbà làwọn jọ fún torí nǹkan yìí ìjọba ló ìjọba kódà ń ṣẹlẹ̀ láwọn local government láwọn kanṣu kanṣu yùn láwọn kanṣu kanṣu wọn ti débi iṣẹ́ wọn lè wọn pé àwọn ṣe chọ́ọ̀chì bí wọ́n ṣe chọ́ọ̀chì ńlẹ̀ rẹ̀ àsìkò chọ́ọ̀chì làárọ̀ so wọn kọ́kọ́ ba tiyín jẹ lọ mbẹ ẹ jókòó kalẹ̀ lọ so gbogbo eléyìí kì í sara rẹ irú ẹ náà ló sì máa ń ṣẹlẹ̀ nínú àwọn bọ́ọ̀s tó máa ń travel àwọn mọ́tò tó máa ń travel so ní ìsìn à ń wọkọ̀ láti Ògbómọ̀ṣọ́ à ń lọ Èkó ẹ̀dá kan ọkọ̀ làwa wọ̀ kì í ṣe chọ́ọ̀chì la wọ̀ àwa lè jẹ́ pé láti Ògbómọ̀ṣọ́ ìtẹ́ ìdẹ́kọ̀ wọn ní gbádùn àwọn ò ní kọ̀ǹsídà pé mùsùlùmí máa ń bẹ́ẹ̀ nú ọkọ̀ ọ̀ torí pé nǹkan tó máa ń mú kí wàhálà lọ ṣẹlẹ̀ nu àwọn mùsùlùmí ìwájà àwọn eléyìí ló máa ń wájà wọn kàn lè dá sí orin sọ́ọ̀sì ni tẹ́nìkan bá ṣe tiẹ̀ tán ó lè jẹ́ pé oríṣi sọ́ọ̀sì tiẹ̀ ọ̀tọ̀ ẹlòmínà tún lè gbà pé àwọn náà máa ń bẹ́ẹ̀ ń bì òun náà tún bẹ̀rẹ̀ sòtún máa ń fura pé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á lè sọ̀rọ̀ tí ó mú kẹ́yìn bínú ẹnìkan ní everybody is an human being only Jesus even Muhammad ẹ eh? ẹ dákun ẹ gbọ́rọ̀ ńgbà tó ti rí pé mùsùlùmí lèmi ah ọjọ́ òun kò dáa fún wa because táyì dẹ́kọ̀ ẹni kò tún lè ro tó má so torí ńgbà tí mo kó fún wa ah láti tollgate tààrin táyì dé ọjọ́ ta kálukú gbé ẹnu lọ́ọ̀ni mo lè gọ̀ ẹ̀ sì gbọ́n kí lẹ̀ ń wí gan-an tí tí tí tí ó dùn lẹ́nu. so bẹ́ẹ̀ náà ni láti Ògbómọ̀ṣọ́ wa ń bi àwọn ọkọ ọkùnrin yẹn wọ́n ṣàtúntò tí mo jókòó ń ṣàtún wojú mi lẹ́nu wa kò lè wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi ń kú tán láwa lẹ́nu mi àmọ́ tí orí tí òfin lè jókòó wọ́n á béèrè pé ṣé àyè sì wà lẹ́yìn ń bi bàbá ọlọ́kùnrin láyè wà mí wọ́n á máa ṣe gbéra tá à ń lọ ká tó dé pọ́ńtì láńbẹ̀ yẹn wàásù wa bẹ̀rẹ̀. Ah, ah. ó sì rí àwa majority tá a wà nù ọkọ̀ ńjọ yẹn mùsùlùmí ni wá. torí pé n ti máa ń dá wàhálà lẹ́nu àníṣe àwọ̀ kan ní màmá àwa la wà lórí òdodo bọ̀tà àwọn ní màmá ká ṣe tó jẹ́ pé yóò gbé ọ̀nà torí pọ́jà ìsìláàmù ta nítorí kùtà bá bá ni wọ́n máa ń lo agóòtì títí tá a fi déwò kò jẹ́ agbádùn ah, nígbà tí ọwọ́ adákẹ́ tí kásẹ̀tì já so gbà náà lèmi wá bẹ̀rẹ̀ tá a dẹ́kọ̀ ìwọ adákẹ́ mọ́ a ah, bàbá ọlọ́kọ̀ gan kábàámọ̀ pípò ń jẹ́ kọ́ sọ̀rọ̀ mo ní a ah, kò burúkú wọn sọ̀rọ̀ bó lè ṣe wá burúkú èmi náà sọ̀rọ̀ àwọn yẹ kíjọba wà nǹkan kan ṣe sírù nǹkan yẹn o wàláhì ibòmíì ọ̀dá wàhálà lẹ̀ débi pé wàhálà tí wọ́n ń fà wàhálà dírẹ́bà wakọ̀ wọgbó ni bẹ́ẹ̀ ni mànà torí pé gbogbo nǹkan ti kún rí tiẹ̀ kọ̀mọ́ntì ṣe má ah, mọ́tò la wọ̀ ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn ẹnìkan kọ́ lọ bá àmọ́nu mọ́tò àà gbogbo ẹ fún aládùn ẹ kò sí kìí sára rẹ̀ kálukú bọ́ bá ṣe irú tó o bá ní máa ṣàdúrà tiẹ̀ kò nídìí torí kéńkàn yẹn yóò dá wa lálẹ́ ẹ̀mí ó sì máa lọ lórí rọ́ lórí rọ́ torí kò sí tí wọ́n fẹ́ sọ tó fẹ́ bá wa láàmú kò sí tí táwa fẹ́ wí tó jọ wọn náà máa wò pé irú wo làwọn náà so why then à ń bọ̀ láti abuja ẹnìkan bí ìgbà táwọn méjì péré nínú ẹsẹ̀ mùsùlùmí náà kàn títí tá a fi dé so gbogbo ẹ̀ bí kéèyàn náà sọ̀rọ̀ bí kéèyàn má ti ṣe pàgbà má ta wá sọ̀kalẹ̀ wá má bi ti so gbogbo èèyàn sì ti mọ́nà tiwọn so kò sì jìnnà síbi tẹ̀mí wa bí mo ṣe wá ń sọ̀kalẹ̀ wá ní ìjọ ah, sáà níbo ni àyètọ́ lọ síbi báyìí <laughs> mo ní gbẹta ẹsí láti ọ yà á lẹ́nu pé mo dùn lò gbẹta ẹsí láti bì kó pé bí báyìí lọ ń lọ ńlọrin bẹ́ẹ̀ wọn lọ́ọ́ yà lẹ́nu pé mo tó ń lọ torí pé òun náà mọ̀ pé òun ṣe kálíbà kálíbà sọ̀rọ̀ ni á sì sọ̀rọ̀ tó kìí ṣe gbogbo èèyàn ní òní dákẹ́ o kìí ṣe gbogbo èèyàn ní òsì ní dá wàhálà lẹ̀ torí ẹ gbogbo irú àwọn kan wọ̀nyẹn àwọn tó clear ẹ mẹ́jẹ̀ á sọ iléeṣẹ́ ìjọba di ṣọ́ọ̀ṣì táìsì la wọ̀ ó ṣe di ṣọ́ọ̀ṣì bọ́ọ̀sì láwọ̀ ó ṣe di ṣọ́ọ̀ṣì ah, ọjà tí yàn tà ní tó jẹ́ pé gbogbo bíkíbi lẹ̀ ń lé àwọn èèyàn lọ ẹ̀ ń tọ́ lọ odò ẹ̀ lé dódò ẹ̀ ń tọ́ lọ ọjà ẹ̀ lé dọ́jà kódà ẹni tí òun náà ti lọ chọ́ọ̀chì wọ́n tún máa pè pé kó tún wá chọ́ọ̀chì yẹn ni pé chọ́ọ̀chì yàtọ̀ sí chọ́ọ̀chì so Jesus tí wọ́n ń sìn bí yàtọ̀ sí Jesus míì tí wọ́n ń pè ọ́ bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ bẹ́ẹ̀ kí ni wàhálà ẹni tó gba aago ìsìtì lu gbogbo àdúgbò ní alẹ́ ninety percent ẹni tó wà ládùúgbò èsè mùsùlùmí tá a ń tún pè no wípé specially church ọba ti wà bẹ́ẹ̀ kò ní rí gbàlà nkí á kàn wá kí kàn wá torí àwọn ò lè sẹ̀sìn o ọlọ́run kọ̀ fún wa torí pé ọlọ́run ní ká má ṣẹbọ nǹkan mi tó sì yàtọ̀ lẹ́yìn pé ká pè nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ̀lọ̀ lọ. torí àwọn gbọ́dọ̀ máa ṣàdúrà fún ọ kọ́ máa ní lórúkọ jésù kọ́ máa sàmí ọ gbọ́dọ̀ sàmí o àmì kíni pé kíni. tó mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sàmí rú ẹ̀ o tọ́wọ́ àjọ wọn mọ́tò tán á ní kíní kan kẹ́jẹ́ jésù kó bo gíláàsì mọ́tò ẹ̀jẹ̀ jésù kó bojú dírẹ́fà ẹ̀ kíní kan náà àmì àmì pé kíni. tí ẹ̀jẹ̀ bá bo gíláàsì mọ́tò ṣé ẹ ní dànù. gbogbo àwọn èrò tí wọ́n wí bẹ́ẹ̀ ni torí pé orígbà tó bá di mùsùlùmí làwọn náà máa mọ̀ pé ah níta ń gbé ńgbà yín fa ṣe lè jẹba àwọn. ọlọ́run bá ní ò tún sọ fún wa ǹjẹ́ lórí rẹ̀ ojú ọ̀nà àmọ́ tó kílíà ni. tọ́tọ̀dọ̀ ọlọ́run wa bí islam ṣe rí nu islam ò ní nǹkan kan tí a sọ fún wa pé ẹ bó o máa ń kí alukurani má kéde bí báyìí o àbí òye ọ tí wọn máa ń ka súnà má kàdé bí báyìí o fẹ́ gbọ́ rí ò ní gbọ́ táyé dọ̀rùn gbogbo tó bá fẹ́ kéèké gbogbo tó bá fẹ́ kàkà etí ọba yọ béèrè bí islam ṣe rí nu ìbẹ̀lẹ̀ ti rí àwọn tọ̀rí kọ̀ bí wọ́n ṣe ṣìnà àwọn àdúrà kan wà lọ́dọ̀ tọ̀ríkọ̀ táwọn sọ pé àgbọ̀dọ̀ kándò àgbọ̀dọ̀ kàdó àyẹnu mọ́tò mọ́tò ọ̀dánù tàbá kànú bàálù bàálù ọjà ẹ̀dá kùn sádùá rere nu. so ntọ́hàn tó clear in Islam ntọ́hàn tó clear Islam ò ní kíní kan pé ẹ ẹ mẹ́jọ nìkan rí o ẹ̀yin ni mo fún o ẹ lómi ẹ kí ni ó ti túmọ̀ sí nǹkan mi. kùránì ni tani ò nílé ẹni tí ò bá nílé kọ́ wá kan ẹnì kò sì sọ pé má kan súnà anabi sallallahu alaihi wasallam ọwọ àbẹ́lẹ̀ rò ẹjọ́ ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe lálùkùránì lé ẹ tún wá súnà anabi náà àwọn tó jẹ mọ́ ẹ̀kọ́ kọ́ àwọn tíra rẹ̀ pọ̀ rẹ̀ gẹ́dẹ́ ẹ wá wọn kẹ́ ní wọn wọn kẹ́ wo bínú yóò sì máa dùn Riyadu Salihin náà ń bẹ wọ́n túmọ̀ rẹ̀ sí English tó ṣe pé ó kó varieties àwọn teachings anabi sallallahu alaihi wasallam sínú wọ́n yẹ kí gbogbo mùsùlùmí ó ní máa ka inú rẹ̀ máa dùn ní pé ah, ah Islam náà ni àmàdúpẹ́ fọlọ́ kátó wá pé kọ́ lọ sínú Sahih Bukhari Sahih Muslim Abu Dawuda An-Nasa'i Ibn gbogbo àwọn tí ra àwọn kó a jẹ pọ́ńkà a èèyàn ní ma bí o sì máa dúpẹ́ fọ́nà ní mẹ́sàn-án mẹ́wàá torí ẹ ẹ kà nípa Islam àwọn tí ra fiqh tó ní í ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn àwọn náà tún ní rẹ́gẹ́dẹ́ yìí ó tún wà nù ìtàn ti túmọ̀ sí English wọn náà kà á wò kó rí bórí rí ó ṣe pé tínú rẹ ọmọ dùn kò sí nǹkan kan ní Islam tí ó clear. ètò ọba yà yé wa aláàpẹ kò yé wa sọ fún wa ìlú anabi sallallahu alaihi wasallam pé orí ọ̀nà mà ètò ọjà gaara ètò hàn ìlèmí wa o látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá mi wa kadhabtum bih ṣùgbọ́n bó ti ṣe hàn ẹni rọ́ọ̀nì bẹ́ẹ̀ làwọn kẹsẹ̀ wí àbí wọn wí bẹ́ẹ̀ wọn rọ́ọ̀nì ìdí nu tó pé àwọn ẹni tó ni ẹlòmíì ò gba islam kìí ṣe nítorí pé alukurani èso òdodo kìí ṣe nítorí pé àwọn ẹ̀kọ́ ìsìn islam kìí sọ̀nà o ṣùgbọ́n ẹlòmíì ò islam torí pé ó rí àwọn aṣíwájú mùsùlùmí gbà míì bí wọ́n ṣe ń ṣe islam náà ike majority náà má ti pèyàn láàfà babaláwo ni àbẹ́yìn náà fura láwọn agbọn àlómi àdúpẹ́ fọlọ́n so wípé tí wọ́n ti pè é láǹfà kan babaláwo tọ̀ òun sọ pé àwọ̀ ọ̀dà tóun tún àwọn ọ̀nà ẹ̀sìn kan tó jẹ́ pé àwọn aṣíwájú wọn náà ń kọ́ babaláwo náà òun ní mọ̀ pé àwọn eléyìí náà ti ṣìnà torí ẹ̀ tó bá jẹ́ pàwọ́ bá polongo ẹ̀sìn Islam dáadáa pẹ̀lú ìṣesí wa àti wá wa àti pàwọ́ náà à ń lo Islam bó ti ṣe wá wàlá ẹlòmíràn tún gba Islam torí eléyìí àmọ́ àwa ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀ ń pè láṣíwájú Ọtọni tí islam ń kọ́ wa ọ̀tọ̀ táwọn náà ṣe ẹlòmíì ké tóbi ọfọ ti ṣe pọ lórí rẹ lè má mùsùlùmí ọ̀fọ̀ lọ́pọ̀ lórí rẹ̀ àtògùn wàláì sáàtì àlásán kọ̀ màkì ẹ̀yìn sì ń pélé máa mú un adékú láwọn àní tó wé òun láwọn àní pé bá lẹ́sẹ̀ gùn Islam. ẹni tí ìwà ṣe mùsùlùmí ọ̀hún àríru rẹ níbi tí ti ń pitú ọwọ́ ti ń pidán wọ́n máa ń àwọn nu àwọn mùsùlùmí náà nu lè mọ́mù tí ẹ̀lẹ́lẹ́ yóò tún jẹ́ o. ẹ dákun ṣé látara àwa lè rí Islam ọ̀la àwọn àlè ìdínú àwa gan fúnra wa à ń bú ìgbà wa àwa sì ma esiri sì rí pẹ̀lú àwọn tó yẹ pé wọn ò dààmú pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn islam gidi o àwọn ọ̀dààmú gbogbo èèyàn bá islam ẹni tó ti wà ń bẹ̀ ọba àdìkẹ̀ fẹ̀rí kọ̀ọ̀ka wọn ẹ ti máa wá ṣiṣẹ́ lọ́dọ̀ tàwọn ni ẹ máa ṣe yẹn wò lọ́dọ̀ àwọn tọ́kàn àwọn jù tọ́ ẹ̀yin pé ìtọ́lọ̀ fi ràn mí nírọ́ máa ń dé máa tó ṣàjẹ́ lóhùn náà tí ẹ̀ ń pé kó tètè wá báyìí àwọn kèfèrí ń kánjú pé kí yóò dé kí yóò dé tó bá jẹ́ ipò òdodo lọ máa ń sọ àwa ti takò ọ kí parun ó dé bá wa mọ̀nà. allah ẹ wo ní ń sọ fún anabi sallallahu alaihi pé àwọn fẹ́ parun anabi ni kò sí lọ́wọ́ ìparun yóò sí lọ́wọ́ ọwọ́ ta lọ́wọ́ allahu rabbul alamin ẹ dúró dọ́lọ́ ìparun ọ̀wọ́ àbáyé. إن الحكم إلا لله gbogbo ìdájọ́ kò sí fẹ́lómi àfọlọ́ o níbi àmọ́ yìí pé gbogbo ìdájọ́ tó lọ ni àyà yìí ọmọ ẹnu àyà tá a máa fi sẹ́rì láti fi hàn yìí pé gbogbo ètò gbogbo ìlànà táwọn èèyàn bá gbé wáyé tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run irọ́ lásán ìnìlẹ̀ xukumu illa lillah ìdájọ́ kò sí fẹ́nìkan àfọlọ́ Ọlọ́run nìkan ló ní ìdájọ́ so ibi bí Islam àti democracy wọ́n tàtà pinsẹ̀ torí nínú democracy ẹ rí i pé àwọn èèyàn ló ń ṣòfin àwọn legislators so Ọlọ́run sì ní inil hukmu illa lillah tọ́lọ́ nìkan nìdájọ́ kò sì sófin kan under democracy àfi kó jẹ́ pé àwọn èèyàn àwọn èèyàn ní sọ́ọ̀sì rẹ̀ èèyàn ò sì máa ń tí ó sì ń láǹfààní àti kí ni ó ní òun lára bí ọlọ́run tọ́sẹ̀ dé èèyàn ọlọ́run lọ́mọ tí ó sì wá láǹfààní olóńgbà tí ò ní wá lára àwa ní àfẹ́ fi tọ́lọ́run sí nǹkan kan títí ẹ̀ ò tí ẹ̀ bá gbà mú ẹ dákun ọ̀nà wo la fẹ́ gbé gbà tó bá yẹ pé a bá fẹ́ lo alukur'an nínú àwọn ètò òfin wa tá à ń ṣe yìí ṣe pé alukur'an gangan gangan náà lágbè kalẹ̀ náà sọ pé lọ́ka súra báyìí lọ́ka kí n nísìn a fẹ́ lórí bá a ṣe máa ṣèdájọ́ lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ trafficking bí tí mọ́tò bá gbá yẹn báwo la ṣe mọ ẹni tí ó san díyà èló ni wọ́n sì san díyà á jókòó àwọn tá a bá mọ̀ nípa òfin ọlọ́run á wò gbogbo àyà àtàdéèsì tó ní í ṣe pẹ̀lú ìlànà tá a fẹ́ fi lélẹ̀ sẹ́mi àwọn táwọn fẹ́ kọ constitution nísìn àwọn ọ̀láyà kan wọn lálùkùránì kan tí wọ́n ń wò wọ́n kàn máa wo àwọn constitution tó ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ ní nineteen ninety nine constitution àbí tí wọn bá tún rí wọn tún lè ní ẹ British constitution American constitution ńgbà jẹ́ pé ọmọ British lẹ́yìn Amẹ́ríkò lẹ́yìn wọn mọ àwò síra wọn ìpè ẹ sọjọra wọn ẹ alẹ lo àlùmọ jáde debate so bí Islam ṣe wà ní pé interface rules and guidance tafẹsẹ yọ jẹ́ pé Quran ló ń guide wa sunnah Nabi sallallahu alaihi wasallam ní ń guide wa lọ́nà tó ṣe pé tẹ́nìkan bá ní òfin tẹ́ ẹ ṣe yí báyìí tó sì bá tọ́ lọ́mù á ní bẹ́ẹ̀ ni ò wá àyà báyìí ò wà díìsì báyìí ibẹ̀ la ti mú nǹkan jáde. so ìtumọ̀ tabaníkà lòfin ọlọ́run kì í ṣe pé alukurani gangan náà lẹ́ẹ̀ gbé kalẹ̀ àti súnà pé ẹ lọ́ máa tù àwọn tí wọ́n mọ wọn tù àwọn ni wọ́n wá kọ́ọ̀lẹ̀ rules and regulations tá a máa tẹ̀lé torílẹ̀-èdè wa tí ó sì lọ déédéé tí ò ní sípẹ́ nìkan yẹn nìkan jẹ tí ó sì ní sínú yín pé kò sí ìṣèdọ́gba lọ́dọ̀ ìjọba sẹ́ni tí wọ́n ń ṣèjọba lé lórí tí ò sì ní sí àìgbọ́rọ̀ látọ̀dọ̀ ẹni tó ń ṣèjọba lé lórí sí ìjọba. sọ gbogbo eléyìí alukur'an ló lè gáàdì wa àti sunan nabi sallallahu alayhi wa sallam ẹ̀rí tí wọ́n bá ń dìbẹ́tì nǹkan míì ní àwọn legislators yẹn tẹ́ bá mú òfin ọlọ́run yẹn yóò sì máa pa yín torí gbogbo tí wọ́n ń wá ká yẹn tí wọn ò rí tí wọn mọ ibi tí wọn ti rí gbogbo ẹni lè tó tọ̀dọ̀ ọlọ́run ọba wa so ẹ wá rí ọpọlọ wọn lè padà parí síbi tí ọ̀dà wọn tún máa dìbò fún it's time for vote everybody vote nìkan vote nǹkan tí wọ́n takò etí majority lọ sídìí rẹ̀ dá o òun ni òsì tún takò fún ọlọ́run o á sọ pé majority carry the vote ẹ dákun torí tọ́lọ̀ tó ara bíi ti. democracy lẹ́yìn náà democracy ṣé bóyìnbó náà gbà lọ́dọ̀ ẹnìkan ni àwọn náà gbà lọ́dọ̀ ẹnìkan ni ṣòbó ló ṣe wá gbọ́dọ̀ jẹ́ pé onìkan náà ni ìlànà tó dáa jù ní tí èsì tọ́lọ̀ irọ́ lásán síbẹ̀ sì rí pé democracy kan yàtọ̀ síra ti Amẹ́ríkà yàtọ̀ sí ti British kọjọ́ra àwọn apá àbúbá ni Russia náà sọ pé lo democracy tó kálukú tòǹtẹ̀ bá ti ṣe náà democracy náà ni torí ẹ̀ inil hukmu illa lillah bọ́lá ń ṣe sọnù ìdájọ́ ìṣètẹ́nìkan àfọlọ́ ọlọ́ọ̀nìkan ló ní ìdájọ́ kò sí fẹ́ni bọ̀dì ẹ wọ àwọn kóòtù kóòtù wa gbogbo kí ni wọ́n ti ń dájọ́ lórí constitution yìí náà ni constitution yìí náà ni kí ni wọ́n bẹ́ẹ̀ kí ni kí ni kódà kò tó one over million ìlànà tí bẹ́ẹ̀ náà Al-Qur'an àti sunna bó ṣe wá jẹun gbogbo ẹ̀kún mọ́ ìdọ̀tí bí o ti ṣe tó nǹkan kan ìdọ̀tí tún ni ẹ̀rí tó máa dájọ́ mi ní court wọ́n mọ̀ sọ pé adájọ́ ó lè jẹ́ adájọ́ mẹ́rin olórí ẹjọ́ kan o sọ pé àwọn dájọ́ yìí wípé tí majority tó fẹnu kò lé lórí àbádájọ́ mẹ́ta nu mẹ́rin so àwọn dá bẹ́ẹ̀ nítorí pé kéèsì kan ṣẹlẹ̀ ní 1963 so nípa lágbájá àti tàmẹ́dò adájọ́ báyìí lọ́dájọ́ yẹn ó sì dáa gẹ́gẹ́ bí n ta dá yìí based on àwọn circumstances báyìí báyìí báyìí báyìí ṣé circumstances tọrọ kirikẹ ẹjọ́ kan náà ní ọ̀rọ̀ kirikẹ àkejì wọn ò lè jọra one hundred percent torí ẹ ìwọ lọ dájọ́ yìí lónìí tó bá di lọ́la tó bá tún gbérù ẹ wàá bọ ọ ní sọ pérù ètò mọ dá lánàá náà ni ẹjọ́ kún tètè kó fáìlì wọn kó wájú abẹdẹn torí pé ntọrọ kirikẹ eléyìí yàtọ̀ sí ìtọrọ kirikẹ eléyìí o lè dájọ́ lánàá yìí pé no lónìí kò sì sọ pé yes àwọn ẹni tí ọba wáyé náà mọ̀ pé ah tànà náà yàtọ̀ sílẹ̀ yìí èyí tá ń pè ní pé èèyàn èèyàn nímọ̀ nípa jurisprudence nù ló ń bọ̀ lọ́wọ́ wà sí kí wò lọ́wọ́ wà nínú lọ sí kí lọ́wọ́ à ń irọ́ lásán jurisprudence wò lọ́wọ́ à ń bẹ irọ́ lásán ọ̀ wá wòran kó àwọn tíra jurisprudence kórìí rọ́fẹ́ sóò so gbogbo eléyìí báyìí kò sí a sì pa ǹdájọ́ a sì pa ǹdájọ́ tọ nítorí di eléyìí inil hukmu illa lillah nínú òfin ṣẹ̀ríà wọn yẹn wò pé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ irú rẹ̀ náà lélẹ̀ dáka alama qadayna wa hadha alama naqdi eléyìí wọn ti ti lọ eléyìí tuntun ni a tún múra láti wo nítorọ torí pé ó lè jẹ́ nǹkan kékeré báyìí tí wọ́n fi yàtọ̀ ní ìdájọ́ fi yàtọ̀ torí kẹ́ ẹ má bàa ṣàbòsí kò sì sí nínú ìṣèdọ́gba ẹjọ́ ẹyọ kan ká ṣe ìwádìí lórí rẹ̀ ká ṣe ìdájọ́ lórí rẹ̀ fọ́dún mẹ́wàá bí ṣe máa ṣẹlẹ̀ èèyàn mélòó ni ó ní kéèsì kan ní nàìjíríà ìjọ fẹ́ lọ kóòtù tọba lówó tọfẹ́ ná dànù tọba sì lásìkò tọfẹ́ bàjẹ́ wọn náà ti mọ̀ pé injustice ni gbogbo kóòtù wọn sì ya kínní kan sí wọn ní kínní imbalance injustice torí tí wọn bá ní kéèsì kan bẹ Allahu akbar tó ń ti pé kéèsì òfin ọlọ wàláhi wàláhi ayé ò sì sùọ àjàjà kẹ́ni tó ń bá fà kó lówó ju ọ lọ kó lẹ́sẹ̀ ju ọ lọ ó ti máa rí bí ìgbà tí wọ́n dọ̀ ọ́ láre wọ́n kàn tún yí ni tó bàbá máa náà ní appeal appeal gbogbo gbà ẹ kó lọ́n sànù wa ibi tá a wà yìí náà tó ibi tó lọ́n kọ́ pa wà náà yaqusu al-haqq ah, ọlọ́run bá ń sọ àwọn àtàn òdodo fún wa o gbogbo ìtàn tó lọ́n sọ fún wa òdodo ni kò sí àlọ́ nínú alukur'an sẹ́mi pé àlọ́ irọ́ ni kò sí àlọ́ nínú alukur'an gbogbo ìtàn lọ́n sọ fún wa òdodo ni wa huwa khairul fasilin ọlọ́run ọba náà ló lóore jù ẹni tí lájà láàrin àwọn tí ń jà. ọlọ́run á ní kánàbí ó tún sọ pé kul law anna indi ma tasta'jiluna bihi sọ fún wa ìbáṣepẹ́ tẹ̀ ń kájú wá ìyá tẹ̀ ń wá pé kó tètè sọ̀kalẹ̀ tó bá pọ́wọ́ mi lọ́wọ́ àná laqudiya al-amru bayni ni sẹ́kẹ́kẹ́ parun kíákíá ní jìnnìkẹ́ parun kálukú sí kò fún wọn kò sí lọ́wọ́ mi tó bá yẹ ànábì lọ́wọ́ àná gbogbo ti lọ ti pẹ́ àbúrò lọ jagun náà ànábì lọ́wọ́ àná pé ni àbó <laughs> so ànábì ó ti pé kí náà yà lù wọn kómi ó kó wọn lọ so ṣùgbọ́n kò sí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ọlọ́run lọ́wọ́ èyí sì kọ́ lọ èyí sì sọ pé ah, ó ti yẹ kó

òun náà ló sì ní àtẹ̀jẹ ẹ̀jẹ̀ yóyoyin kò ní kò ní tán náà lọ́nà sọ kullama nadijat juluduhum baddalnahum juludan ghayraha liyadhuqu al'adab gbogbo ìgbà tí awọ wọn ti jiná tó awọ fún wọn wọn tún lè jìyà torí pé tí ọba sáwọ iná tí máa ń jó yàn gan ni ó yàn pápá sí ntí ń jẹ́ náà jó ìyànjú awọ yìí ọlọ́run àní fi wọ́n lè lọ́ọ̀ láwọ́lá bí iná bá ti jó awọ wọn tí wọ́n tún ní káwọ́ wọn tún dọ̀tún kíní yìí ń jó àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ṣe tẹ̀ takùtọ̀ ọlọ́run láyé náà ọlọ́run bá là ń bẹ̀ kọ́mọ́sí àwa lórí ibú ọlọ́run là ń bẹ̀ kọ́ràn wa lọ lórí àti máa ṣẹ̀mí ní mùsùlùmí ó sì gbẹ̀mí wa ń gbà tí ó bá gbẹ̀mí wa ní mùsùlùmí kò sí wa lọ́mọ àlùjànnà. ilé àwọn mùsùlùmí àwọn tí èsì tí ìṣe islam náà wàláì wọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ náà wọn ọmọ bá jó yé wọn mọ̀ pé islam lọ́nà kò sì sí rọrùn fún wọn láti gba islam kò sẹ́ni kankan tí wọ́n mọ̀nà tó ń gbà lọ́nà tó lè mú kó wọn wọná tí ó sì máa fẹ́ dọ́gba tí ó tún máa náwó sí ìdí kí pípọ̀ nínú wọn kọ́ gba islam káwọn náà tiẹ̀ dọ́mọ àlùjẹ́nà subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk aleykum salaam. ní sábàjọba pé àfọlábọ̀sùn àkọ́kọ́ ló tẹ̀lé sálábọ̀sùn jáde máa ń kí wọn bí ajá gbàgbà kan ló jẹ́ kékeré. ọ̀rọ̀ àjọ mẹ́dẹ́ẹ́. bí a lè kọ́kọ́ kí wọn àti pé ìyàwó kan ló yẹ ká bá kọ́ sí àwọn tó bá jẹ́ nínú wa sí. ìgbà tí a ní Islam ó ní ká má kọ́kọ́ máa sálámà sí kèfèrí wọ́n ní ṣe sálámà yẹn kíkì tàwa mùsùlùmí tọ́jẹ́ tiwa tí ò sí tàwọn kèfèrí ń bẹ̀ ni àbá àti ẹ̀gbọ́dọ̀ kọ́kọ́ kí wọn àgbọ́dọ̀ kọ́kọ́ kí wọn bí ká pàdé. àbáǹjọ ń gbélé àgbọ̀dọ̀ kọ́kọ́ kí wọn káàárọ̀ rárá o eléyìí tí àgbọ̀dọ̀ kọ́kọ́ ṣe òun náà ní táwọn mùsùlùmí torí táwọn mùsùlùmí àmọ́ kò sí tó burú ẹni tẹ́ ẹjọ́ wà ń gbélé àbẹ́ pàdé tí èsè mùsùlùmí kò sí tó burú kó kọjá ọlọ́kọ́kọ́ kí kò sí tó burú rẹ̀ táwọn ẹsẹ mùsùlùmí àbáwọn ẹni tí àjọ ń gbé ẹgbẹ́ ara wa tí wọn ẹsẹ mùsùlùmí ìhàwó lọ́yẹ ká kọ sí wọn ìsìláàmù sọ fún wa pé alábàágbé wọn pín sí oríṣi mẹ́ta nípa àwọ̀ wọn bẹ nínú alábàágbé ẹni tó ṣe pé ó ní ìwọ̀ kan lórí wa ó sì ń bẹ nínú alábàágbé ẹni tó níwọ̀ méjì lórí wa alábàágbé kan sì wà tó níwọ̀ mẹ́ta lórí wa èyí tó níwọ̀ kan lórí wa wọn náà lálábàágbé tí kìí ṣe mùsùlùmí tí kìí ṣe mọ̀lẹ́bí wa ó ní ìwà ẹyọ kan lórí wa alábàágbé tó sì ní ìwà méjì lórí wa ó náà la alábàágbé tó jẹ́ tó jẹ́ alábàágbé tó sì jẹ́ mùsùlùmí tí kìí ṣe mọ̀lẹ́bí wa àbí alábàágbé tí kìí ṣe mùsùlùmí àmọ́ tó jẹ́ mọ̀lẹ́bí wa ó ní ìwà méjì lórí wa tó ń ti pé kìí ṣe mùsùlùmí ó níwọ̀ jíjẹ́ mọ̀lẹ́bí ó tún níwọ̀ jíjẹ́ alábàágbé alábàágbétọ́ wa ní ìwọ̀n mẹ́ta lórí wa òun náà alábàágbétọ́ jẹ́ mùsùlùmí alábàágbèsì ni ó tún jẹ́ mọ̀lẹ́bí wa eléyàn ní ìwọ̀n mẹ́ta lórí wa eléyìí túmọ̀ sí pé kò sí alábàágbé tí ó jẹ́ alábàágbé rẹ tí ó jẹ́ pé kìí ṣe mùsùlùmí tí ò wá ní níwọ̀ kankan lórí rẹ ó níwọ̀ lórí rẹ ṣùgbọ́n wọ̀wọ̀ ìwọ̀ tó ní lórí rẹ òun ni kaful adha anhu kò kó ìnira jìnnà sí ọ gbọ́dọ̀ nílára ọ gbọ́dọ̀ nílára ìwọ rẹ nù ọ gbọ́dọ̀ sẹńtì ilé òfìsù gbé tádùúgbò òfìsù gbé ọ gbọ́dọ̀ ṣe fún irun tí wọ́n fẹ́ kó ṣe fún ọ ọ gbọ́dọ̀ ṣe sí eléyìí ni ìwọ tó ní lórí náà ààrẹ kẹsàn-án. àti dáhùn rẹ wàhálẹ́kùn lẹ́sọ̀ọ́.

أحب إلي مما افترضته علي ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ẹrú kọ wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí tó kọ́ máa ṣe tí mo sì lọ́ràn ẹ̀ lórí ẹ̀ tó ń bá ń ṣe tọ́lọ́ ń ṣe lọ́ràn ẹ̀ lórí rẹ̀ gbogbo tọ́lọ́ ń ṣe lọ́ràn ẹ̀ ní Islam yóò ń ṣe kò sí tàbí ṣùgbọ́n ó súnmọ́ lọ ẹni tó ti súnmọ́ lọ wọ́n gbá ń pò gidigidi bákan náà ẹrú kan ò ní yé òní yé wá ti súnmẹ̀mí ọlọ́run pẹ̀lú náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn títí tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀ tó o máa ń ṣe náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ náà. maaleykum salaam. wọ́n lẹ́nu tó ti pé ìyá àti bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ó ń lọ sí ẹ̀sìn tí èsì tọ́lọ́ fi rán ànábì ọlọ tọ́ba ajálábàgbé wa sọlẹ àbí mọ̀lẹ́bí wa sọlẹ tọ̀sí ká ṣe dáadáa sí. akọ́ ni pé ó ń ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí ànábì ọlọ kì í sọ̀rọ̀ torí pé bọ́n máa ń ṣe Yahudi àbọ̀nsẹ̀ Nasara kò ní ìtumọ̀ iná náà tẹ́bá sọ pé ó ń míì tó Islam so kọ́ bá àwọn máa ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ Islam. lópin ìgbà tó bá ti jẹ́ mọ̀lẹ́bí ọlẹ́tọ̀síkẹsì dáadáa sí lóde wọn jíjẹ́ mọ̀lẹ́bí ọjà alábàgbé yín ó ní ẹ̀tọ́ kẹsì dáadáa sí lóde wọn jíjẹ́ alábàgbé yín á ti sọ pé dáadáa yín ó náà nípa ọmọ ṣe àìdáṣe náà àríkẹsẹ̀ àwọn yàtọ̀ sẹ́ni tí ó jẹ́ pé bàbá rẹ̀ yàtọ̀ sí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ kí bàbá àbí ìyá náà mọ̀ sí dáadáa sọ́mọ tó fi Islam sílẹ̀ ó ti parí kálukú àwọn ọmọ ìyá rẹ̀ yókù náà ti parí ọwọ́ pé tọ̀ ẹ́ gbọ̀dá lágbájá báwo ni ọdún mẹ́ta máa rí kò sọ̀rọ̀. èwo ni rántí èsì ti sún náà. Naam. Mhm. Ìgbàdàn máa ń pè rọ súnà. kí ni jẹ́ súnà ibi súnà ànábì sànàbì tí wàá wà láyé ànábì Ibrahim àkọ́kọ́ ní abẹ́ òfin ọlọ́run àwọn arọ́ kan wà tẹ́kítọ́ bá pa ọlọ́run ní kọ̀dájọ́ pọ̀ parọ́ fún un àwọn anípe ní rọ súnà torí sẹ̀ríà ò pè bẹ́ẹ̀ so alákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tó parọ́ lójú ogun lọ parọ́ fáwọn kèfèrí lọ́nà tí wọ́n fi ní ma báwo ni nọ́mbà àwọn mùsùlùmí tó gan àbí òye wa lọ́nà tí wọ́n ní ma kí ni táktíìsì ẹ̀yin mùsùlùmí gan eléyìí kò sí tó burú mbẹ torí pé wá fanabi sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ lógun Badr ẹlẹ́kejì òun náà ni irọ́ eléyìí tí ọkọ tó bá pa fún ìyàwó rẹ̀ torí kí ló lè gbé lálàáfíà kò sí tó burú bẹ́ẹ̀ sọ àwọn nǹkan tó lè ṣe wọ́n sọ pé ó ṣe èyí tó tí ì ṣe wọ́n sọ pé wọ́n ń gbé bọ̀ torí kí torí pé tọ́ba ṣe máa ṣe bá ń lẹ́ẹ̀kan láàrin lẹ́ẹ̀kan láàrin ní kété ojoojúmọ́ tó wà dókòó rọ́kálẹ̀ so tọ́ba máa ṣe bá ń lẹ́ẹ̀kan láàrin ìyàwó lè lọ nǹkan àwọn obìnrin àwọn emotion bí àwa ṣe ń ronú tó pé àwa straight forward obìnrin ọ̀wà bẹ́ẹ̀ so bí ìwọ nísìnyí wọ́n ní súyà ń wù jẹ àwọn ará súyà wà lílẹ̀ méjì àwọn amúyàwó jẹ tó bá dijọ́ kẹta tó bá rọra gbé ọ̀rá dúdú lọ́wọ́ tó tún wọn pé bẹ́ẹ̀ náà wọ́n máa bọ́ sọ súyà sí tí ò sí súyà ń bẹ̀ ń jọ yẹn o bóyá tó máa ti lọ rà wá fún o ó lè ti bú sẹ́kún ó tún dájẹ́ lónìí ó tún ní fóun èmi kankan ẹ dákun kí lọ́kàn tó bá pọ̀pin sọ́pin lọ́kàn tó bá wù mí náà jẹ kí ni kí n ṣe kí mi náà lọ ra ọ̀pìn ìwọ́pin ìṣẹ̀lẹ̀ nù àmọ́bìn ó lè ti bú sẹ́kù pé kí ni so ilé ìjẹba so àmọ́ kìí ṣe pé kóbìnrin ọparọ́ fọkùn o Islam ọgbà kíyàwó parọ́ fọkọ àmọ́ ọkọ lè parọ́ fún ìyàwó torí pọ́wọ́ ọkọ ni àkóso léwà ẹlẹ́kẹta òun náà tó bá pa. nítorí àti ṣàtúnṣe ẹni méjì ń jà ìlú méjì ń jà àdúgbò méjì ń jà àwọn èèyàn méjì ń jà fẹ́ ṣàtúnṣe láàrin wọn ọwọ́ agbẹnu ẹnìkan sọ̀rọ̀ fún ẹnìkejì ntí ọ̀sọ́ ọlọ́sọ́ ó ìpọ́ sọ dáadáa nípa rẹ̀ kọ́dọ̀ olóhùn kábàámà ń tọ́sẹ̀lẹ̀ yẹn kò kankan fún ọ sọmọ pé má ti sọ fún ọ náà pé ẹni lura ah, o alágbájá táwọn jọjọ rẹ̀ báwọn táwọn làwọn wà lura wọn báwọn ṣe tọ́ọ̀nù ni ara tiẹ̀ náà ti rọ̀ pé ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ náà so ọ àgbẹ̀ àmọ́ dúró torí pé mò ń wá àsìkò tí ń pa yín pọ̀ ṣe sùúrù náà so wọ́n àtúnlọ bá ẹnì kejì náà ó kẹtọ lágbájá náà ní wàláì ohun ọmọ pé aburú lè ṣẹlẹ̀ láàrin òun àti wọ kódà ó lóun regret gan ni o so torí ẹ̀kọ́ má bínú ok tó bá ti regret kò sí kinní kan ìwọ lọ́wọ́ àwọn àbó sì pa wọ́n pọ̀ ní pípẹ́tọ̀ ẹ̀dá kan já pàdé níbi báyìí làgbo báyìí mẹ́tí kálukú bá ti dé pípẹ́tọ̀ ẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ lọ bá a ṣe wí náà ní kọ́lọ́n sá darí ju gbogbo wa kọ́lọ́n mẹ́jọ ara ṣe kọ́ kò nídìí pé a máa ka details bọ́tà máa ti ka details àṣírí òtù sọ nǹkan mẹ́ta yẹn ṣẹ̀rí àgbà pẹ̀lú ìparun a ti sọ gbogbo ń dábàá ti sọ tẹ bá ti mọ ẹ má má ju akéésí pa délẹ alaikum salaam naam. a sọ àtúnkọ tíra lórí ẹ kí wọn láti fẹ́ máa sọ náà. pé káwọn lọ kọ́ nípa Islam àtòfin àtọwọ́dá ẹni tó bá lọ kọ́ nípa rẹ̀ tó sì mọ̀ pé ti Islam lòun ó lò kò sí ní burú mi ọlọ́kọ́ nípa man-made law láti máa burú tó à ń bẹ̀ èsì pé ọ̀fẹ́ fi ṣiṣẹ́ jẹun ọ̀fẹ́ di lọ́ọ̀yà kan adékò pọ̀ dáadájọ́ kan ṣùgbọ́n tó fẹ́ máa burú tó à ń bẹ̀ tó bá lè rí iṣẹ́ gba èyí tó kọ́ nípa ṣẹ̀ríà Islam lọ́fẹ́ fi ṣiṣẹ́ kò sí tó burú mọ́ àmọ́ tó bá kọ́ ọlọ́kọ́ ló kọ pé àwọn ọ̀gbọ́n bíi ìjọba tó gbé kinní kalẹ̀ oúnjẹ ni wọ́n ń wá o kinní kan o àmọ́ mọ́lá burú àwọn olùmọ́lòdì fàṣẹ́k èèyàn lè pòkè ẹni tó bá lọ kọ́ tó wá ní oní justice absolute justice onítọ̀ọ̀dì kèfèrí pẹ̀lẹ́ ìjẹ́bù ti jẹ́ torí ẹ ẹ máa ṣàdúrà kẹbi máa bí aláyọ bí ẹgbẹ́ adájọ́ bí lọ́ọ̀yà kẹtó lọ láyé ẹ pé kí n irọ́ lásán náà maaleykum salaam sọkò túmọ̀ sí pé ní tó bá kọ́ tó fẹ́ filẹ̀ tó bá kọ́ tán túmọ̀ sí pọlọ yàwó ẹ̀rí rẹ̀ o but ṣé mọ̀ pé tó bá kẹ́kọ̀ọ́ nà àwọn iṣẹ́ kan àti olèṣe tí ò ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan yẹn ọ̀pọ̀ tẹ́lẹ̀ náà gan yunifásitì tẹ́ ń lọ ṣé iṣẹ́ tó kọ́ ló ń ṣe àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn tó kọ́ gíríkì ní ìsìn tó lọ ṣiṣẹ́ immigration tọ́jọ́ra ṣé wọ́n ń ṣàgíríkì ní immigration ni. So, I'm going to say now. Ma alaikum salam. Mm. ọ eh, wà bẹ ọ wà bẹ Khadija lọ wà kí Aisha Khadija na na ẹ tọ pé ọjà alábàágbé ni ó ẹ̀tọ́ kọjálàbàgbé ni ọgbà kò sẹ́tọ̀ islam fún torí kó àwọn ẹsẹ mùsùlùmí àpé kìnnì ẹsẹ sálámù sí torí pé náà pé mùsùlùmí làwọn àwọn òní máa jẹ amadi abẹ́gẹ́tẹ̀ kílẹ̀ yìí so àwọn ẹsẹ mùsùlùmí àwọn náà sì kọ ọkọ̀ signboard so signboard sì ti tó wọ́n ní. àwọn ń tà wọn o amadiya làwọn wọn tó wá ní oríṣi méjì tó ní àwọn kan amadiya plain àwọn kan amadiya muslim movement movement nǹkan mẹ́rin muslim movement haraka. <laughs> ẹ tí wọ́n bá ń tó bá ń o. àwọn ah, gbogbo èèyàn ló máa ń disturb èèyàn bá ẹ̀yin náà ẹ lọ sọ fún mi pé kó gbé jẹnẹrétọ̀ rẹ̀ síbò torí pé <laughs> irú eléyìí bá síná fún torí lọ gbogbo ló ń disturb sọ fún pé kó gbé ságun abòmíì mo rò pé yẹ yín tó bá ń pè nǹkan mí àmì lèyí ọkọ mọ ní nàìjíríà yìí ọkọ mọ ẹ̀yin náà sọ fún pé ṣé ibi tó gbé jẹnẹrétọ̀ sí ní ìsìn ṣé ọfẹ pa wá sínú ilé gbogbo èèyàn sẹ́ǹsì ọ̀rọ̀ tẹ̀ ń sọ mẹ́ni tí máa tuntun pé amẹ́díyà ni mo gbé mi lọ ga mo ní gbogbo ará àdúgbò la àwọn ní rómi tọ́ èèyàn sọ fún pé wá wo ibi tó gbé generators ariwo èéfín náà nígbàdùn tó náà sì làkà ẹ̀ náà àríkù sọ̀rọ̀. kò sí wàhálà kò sí wàhálà ìlọrin kò lè unite wa aṣọ lásán lè unite wa national anthem kan lè unite wa bó unite wa irọ́ lásán lásán ni èkìsà nífà kàn sí bẹ́ẹ̀. emeghị salaam ẹ̀mẹ́yìn ò béèrè pé tí wọ́n bá ń gbé fúláàgì yẹn lọ sókè kí gbogbo yẹn dìde dúró ẹ̀ sì tún béèrè pé tí wọ́n bá ń kọrin yẹn kẹ́ ẹ̀ dìde dúró wọ́n máa lo nine nine mẹ́ torí da wà ní mọ́ṣáláṣí. mọ́sálásí ọ̀nbẹ nínú adab àwọn ẹ̀kọ́ tá a máa ń lò fún mọ́sálásí pé kí òórùn tó da ọmọ wa nù ẹ̀. sòṣùgbọ́n tó bá pẹ́ lákìdá kan sí nine nine nine àbí tùràrí lè fún generally lẹ́wàá béèrè gbígbọ́n ní táwọn bá ń ṣe bẹ́ẹ̀ o àwọn kìíní kan rọ̀ wá ní ọmọ wọ mọ́sálásí o àwọn kìíní àhán ah, ìgbẹ́ ah, láti kú pọ̀tọ̀ àbí tẹ bá tàn gbogbo àdúrà tẹ bá ṣe ọgbà ìgbẹ́ láti sọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك